This one message is for okay. K see Ayinde. You You can see the title, and uh, I'm going to talk about this after this morning. I'll leave it for now again. Okay? Mr. Alajale. I'm not going to abuse you, but I'm going to say the truth. Mm-hmm. Not the one that killed your daughter. today. fact, this is for Wasiu Ayinde ẹ tag o please tag Wasiu Ayinde the ajalema i call himself nǹkan pàtàkì i'm not going to kiss your house your dirty house i'm not going to do that To repay president Tinubu wọlé you that want to kill Tinubu yourself I'm going to say the truth so <clears throat> Heavenly Father Lord, I say thank you on behalf of my children and the people who love me who love the truth I worship you Lord because you are the Alpha and Omega you are the rock of Sharon, nobody like you from east to west, north to south, that every day is not every glorified forever in Jesus' name. I cover my daughter, myself, blood of Jesus. I cover all my people, blood of Jesus. Oh Lord God Almighty, I'm going to speak this morning. Back me up, spring through my mouth. Let the enemy be put to shame. Those who are ganging against me, Father, destroy their power, destroy, expose them in public and disgrace them. Gbogbo náà fi ṣe agbára gbogbo secret wọn pátápátá. Gbogbo agun tó ń pa ènìyàn ní orílẹ̀-èdè náà tí wọ́n sì ń parọ́ máwọn ẹlòmíràn. Ọ̀run tú wọn ní àṣírí. Etí bá dì lónìí ọ̀run dè, etí bá tú ọ̀run tú. Ẹni bá dìde ogun sí mi lórí ètí mo fẹ́ wí lónìí olájó ṣòfò tìletìle tọmọtọmọ. Tẹbí tara tọkọtọkọ tayátayá. Gbogbo ẹni bá gbógun tọmọ mi Adébùkọ́lá gbogbo ẹni bá gbógun tàwọn ọmọ mi tó bá gbógun tì mí tó sì gbógun ti platform mi ẹ̀dá bẹ́ẹ̀ kó ṣòfò ọdún tú láṣìírí sẹ̀ lórúkọ jésù òun ba agbára wọn jẹ́ bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà jésù agbára wa i open this platform in the name of father the son and the spirit ọlọ́run tó dayé àti ọ̀run adékọ́lẹ́ máa fẹ́ sí ní tó lè go sàrẹ́ náà oore tó wà nínú ọjọ́ tòní tèmi nì tàwọn ọmọ mẹ́rin ọkàn mi yóò balẹ̀ nínú yóò dùn ẹni tó bá lòun fẹ́ rí mi kí n yọ̀ tó sì ń purọ́ ọmọ mi kiri ọrún fi ẹ̀dá ẹ̀dá bẹ̀ ṣẹlẹ́yà ní àkókò àti sáà yìí ọrún fi ẹ̀dá bẹ̀ ṣẹlẹ́yà pa wọ́n ní ìpa ìsín ìpa ẹlẹ́yà ọ̀run dà wọ́n ní àwọn ẹni tó bá sọ pé òun fẹ́ kọ́kọ́ mi balẹ̀ tó ń ṣe ohun tìmí lábẹ́lẹ̀ ọ̀run fi ẹ̀dábẹ̀ olúwa fojú wọn gbolè ó lábá gbára wọn jẹ́ ọlọ́run pa ẹ̀dábẹ̀ ní ìpakúpa ìpẹ́ sí ní kò pa wọn bẹ́ẹ̀ ló máa rí kò sí ní padà thank you all because you answer prayer this morning i worship you all because you are God in Jesus name free me one pray èmi ẹ̀ bọ́lá fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ ó ti yẹ yín this is for k-dog okay k-dog is for you you know because for long time now i say i'm not going to talk about your useless healing I say I'm not going to talk about you. I'm not kissing your ass because Tinubu wọlé Tinubu ọ̀tá Tinubu ló jẹ́ you are not the enemy of Tinubu okay I love you I mean I've been looking at you for long and then gbogbo wa máa ṣe bí olórí gúgú kiri I'm not going to kiss your bastard you are a man you are a man person let me tell you mi You kọ́kọ́ bú ẹ because people are going to listen to this to this because lórí platform mi yìí I know the Canada also is they going to watch they going to listen to it America going to listen to it a lot of people even Nigeria government going to listen to it Wasiu Ayinde and Wasiu is the enemy to Nigeria system to Yoruba I'm not going to give Wasiu Ayinde as mo ti gbàgbé orúkọ ẹ̀mí ò dẹ̀ dárúkọ ẹ̀mí ò play o music ẹ̀ and I don't want you I hate you if you don't know and I cannot love you I cannot like you. ohunkóhun tó bá gẹ̀dẹ̀ wẹ́pẹ́ eh, kíríkálukú ìgbéyàgbẹ́gbẹ́ nígbàdìgbò jẹ́ there was a time okay there was a time tí ó jẹ́ pé ọmọ ọ̀dọ̀ lẹ́yìn náà ń ṣe tó yẹ pé ẹ̀kú anybody nínú àjọ olórin so tẹ́ bá ju èmi lọ tẹ́ bá dẹ̀ ju àwọn kan lọ ẹ̀ ju ọlọ́run lọ tó ti yé mhm. ṣé ọmọ ẹgbẹ́ mọ́ ń fi respect sí fún ẹ̀sìn dẹ́gbà ìbọn olórí burúkú ni yín olórí burúkú ni ẹ̀ náà olórí burúkú ni ẹ̀ náà ṣọ́ jí oní àjálẹ̀ àbọ̀ ọ̀nà àjálẹ̀ you are controlling that's why you are fighting seriously because of àjálẹ̀. That's why you are moving close to all the terror, I mean, all the politicians to cover your ass. You are a killer. Kò sẹ́ni tó pààyàn ní Nàìjíríà yẹn nílẹ̀ Yorùbá yẹn tó pààyàn tó ẹ̀. This morning, oh God, number eh, gẹ́ẹ̀ yẹn tó to gbé wá to wà America. you are in shock over there behind it now. Now, I want to start like this. Let me explain because I don't want to start with Ebu. Wàsí Àyìndé you always tell people that say me I pray that my is my prayer that kill your daughter in Canada who kill the mother of that your daughter your mo the mother of your daughter that died about twenty something years ago the mother of that girl who kill her who kill her are you not the one that kill her eh who kill her that somebody that is living in Canada that she's a sickle cell the girl is a sickle cell she's a sickler and she was sick because you divorce you left this lady in Canada that you tell jojo gbemọ pọ tó jẹ́ ìyàwó ẹ̀ yẹn and the lady you send this girl away this lady away and the lady your girl your daughter was living alone and you know that she always had crisis. you know that she always have crisis and this lady she call one. according to the history nobody to help her when the crisis arrive when she start having the crisis because the people around her you already you chase them away and this girl die before the 911 arrived or she couldn't call 911 she was a sickle cell she was a sickle cell I'm not the one that killed your daughter and you because of that you want my daughter to die shebi you have killed the father of my baby you think I don't know me you killer that you always kubekubekubekubekubek, kube kube kube kube kube people pretending to be government to the politician that you're a good person just to cover your ass. You lie because when you want to start with me because I promote Malaika. Malaika was your enemy today can be your friend because you are using her. Oma bilipe, believe pé o lè logo mi. You are people that you always destroy people's life, not men alone and women. If you are watching is for lórí táṣírí ẹ̀ bá ti tú tó bá wá ń ṣe a good person. You are not. Everybody the whole Nigeria know you are not a good person àgbákò ni ẹ yorùbá especially they know you are a bad person the musician of nigeria know that you are a terrorist they know you are a killer you only hiding under the sorry for the for the politician to hide his to cover your dirty ass i don't want to be talking about you again but you busy disturbing yourself you be tagging me wasila kí come kàn mí wasila Every month kọ wasila me. ṣé tó fi kọ ẹ̀dájọ́ ó fi kọ́ ẹlẹ́jọ́ ni nà án nígbà yẹn àwọn tó wá sí Canada and you are saying na you know what you guys are saying some of you will say that be careful o oh, Canadian people dey kill o oh, you don you don you don say that àwọn tó wá sí Canada tó wá kú ńkọ́ ìgbà tó fẹ́ràn wọn lọ bẹ́ẹ̀ kà ń gbà yẹn kó tó di pé wọ́n kú ìwọ kọ́ ilé ẹ̀ mo rí wọn nú ilé ẹ̀ báyìí kì í ṣe pé wọ́n sọ fún mi the other lady tó kó ọmọ sọ́dọ̀ lady tó wà ní Toronto yẹn ó bá sùn àbọ̀ ọba sùn tó kú síbi àwọn méjèèjì tó kú síbi ó wọn sùn àbọ̀ ọba wọn sùn ṣèbọn wá kú síbi mi ti ní Canada then I was in Canada why you lying against me tó bá ní kẹ́mi fi àdúrà pa èèyàn wá sílẹ̀ òṣè mi tó bá jẹ́ pé àdúrà mi ń pààyàn ìwọ gọ́gọ́ ni máa gbàdúrà ètò kò kú dànù kí àwọn kìí ṣèmi nìkan ni máa sinmi àwọn other people wọn máa gba òmìnira ọjọ́ tó bá kú ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú ìdè ló máa kú nínú ìdè wá sí ẹ̀dẹ́ if I want to use my prayer to kill somebody wá sílẹ̀ òṣè mi wọ́n ni máa fàdúrà pa torí ìwọ gangan ní ìka so stop lying against me so for people to be hating my daughter for people to be waging war against my daughter for people to be doing evil against my daughter I'm not the one that kill your daughter ṣé mo ti wá Canada nígbà yẹn nígbà tí wá sí akúsíbí fún ọmọ ẹgbẹ́ wọn kọ́ńtò kò jẹ́ I tell you that you are the enemy you are the enemy of Nigeria Yorùbá every politician that close to you papa their life is in danger you have àjálẹ̀ or not alájálẹ̀ are you not the one tó sọ fún efele tó gbẹ̀mí lọ síbi tó gbẹ̀mí lọ wọ́n kọ́ ni mi ò fẹ́ pẹ̀lú sí ọ̀dà àmì ọ̀dà ṣé mo ti mẹ́rin sígbà náà ni ìwọ kọ́ ni mo mọ̀ tó jẹ́ kí n àwọn olórí burúkú ìwọ kọ́ ló lájà ìwọ kọ́ ló tó àjálẹ̀ ni níwọ̀n ṣe lè investigate ló ṣe ń pákúbẹ́ wàá máa ṣe fún àwọn politician làsìrì you like them do you like them are you not do are you not part of the whole àjálẹ̀. ṣàlàyé wọ́n ní wọ́n bú ọba ìwọ ló wà behind it everybody because we, we anybody tí ọba ti fún ẹ ní face tí ọba ti fún ẹ ní face wàá mẹ́tọ́ pé o fẹ́ rí dúkọ̀ ayé let me tell you o ò lè fi nǹkan kan ṣe mi Bọ́lá Fọláṣadé mo sọ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ àdàbí tó kàgbọ̀n àyà mi àdàbí tó bá ti ṣe bẹ́ẹ̀ fọ́bìnrin o ò lè ṣe nǹkan kan fún ẹ̀mí bẹ́ẹ̀ ni wọn kì í fọmọ rẹ̀ bọ́ rẹ̀ ilé ọba ni wọ́n gbé mi mọ́kọ́ nínú sọlẹ̀ sí ìwọ òun kílẹ̀ ń bọ́ ọmọ bàbá ẹni ilé ọba abitọ́ ọba mẹ́rìndínlógún tó ti jẹ bẹ́ẹ̀ náà forí mi sọlẹ̀ sí ọba mẹ́rìndínlógún tó ti wọ àjà nílé bàbá mi ni wọ́n forí mi sọlẹ̀ sí wọn mi sọmọ àjòjì mi lẹ́ sọmọ àlè òun wá wọn fẹ́ wọn lójú kan bọ̀ wá sọ́ọ́ gbogbo oògùn àti gbogbo àṣẹ gbogbo onírúkú tó ń gbé kiri yẹn kó kó ṣìlànà sí mọ́ gbogbo àwọn tó tó bá kú sí Canada mi bàtà ló pa wọn tó bá wọn sùn tó rẹ̀ rán wọn lọ sí mẹ́ta ń gbà ní kó rán wọn lọ mẹ́ta mo jẹ́ láyà Aisha tó ọmọ bẹ́kẹ́ bọ́ọ̀sì tó kú sí bíbá yóò wọ́n ṣe torí pé wọ́n lẹ́bi ọmọ sọ tó gbọ́ mi wà kálẹ́ dàbí because you have been doing it for me to be deported so if I'm not being deported you want to kill my daughter you a terrorist you a killer you are getting close to all politicians bó ṣe ṣe yọ́sí náà nìyẹn ṣó ṣe ogun kakọs ṣó ṣe ogun kakọs ṣó ṣe ìjẹ̀bú kakọs ìjẹ̀bú rẹwà kakọs ṣó jẹ wọ́n nígbà yẹn àbó jẹ ìwọ nìkan lọ́dọ̀ síbàjò ìwọ nìkan lọ́dọ̀ Tinubu Tinubu yẹn kò fẹ́ pa mi they send you láwọn àmì ìjọsìn ẹ̀kọ́ kọ́ má jẹ́ kó fọwọ́ kàn wọ́n you are killer you cannot kill me bó ṣe pa alágbájá èmi ò lè pa mí bẹ́ẹ̀ ni mo sọ ò lè lè pa ọmọ mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo tó bá jẹ́ láyé mo fẹ́ sọ fún ẹ pé òtún Ọlọ́run tó bá ju èmi lọ ó ju Ọlọ́run lọ táwọn tó tẹ̀lé ẹlẹ́yìn tó bá sọ pé kọ́níkàlùkù rẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ jòkó jẹ́ ìwọ kọ́ lọ jòkó jẹ́ kọ́ lọ sí mi lọ òtún Ọlọ́run kò sí nǹkan tẹ́yàn jẹ́ láyé tó yẹn tó ní padà ọmọ padà lọ sábẹ́lẹ̀ ilẹ̀ ló máa jábọ̀ fún tí wọ́n máa ń ṣèkà fáwọn èèyàn bó ṣèkà ìgbà yẹn lọ́hùn tó lọ sílé Barrister tániwọ́ tó máa sọ pé kó wọ ẹgbẹ́ wọn kọ́ńdò kò jẹ́ tániwọ́ ṣé ìjà ẹ̀ ó lè tọ́jú àbí bàbá ẹ̀ lè tọ́jú ẹ̀ àbójà lè rẹ́ wá Canada gbà yín ọ̀gá ni mí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ tó wàá jí owó ògbóró kó tí mo gbowó àwọn èèyàn kó ṣe gbogbo àwọn tó ṣe dáhùn lọ́wọ́ àlẹ́ wọn kó gbowó wọn sọ́wọ́ kó pọ̀ wọn dànù kó náwó fún ẹ ṣé bọ́ọ̀lù wọn máa wà sọ́wọ́ ẹ̀ ló ná ni tó bá jẹ́ pé èèyàn tán tó ń jáde èèyàn tán tó ń ṣe dára fún ẹ tán obìnrin ní wàá bá sùn tán wàá wá ṣèkà fún ọlọ́run ló máa ṣèkà ìjọ fún gbogbo bó bá ṣe kó fẹ́ kórí fún mi ló máa rí fún ẹ bọ́ọ̀lù yẹn kórí fún ọmọ mi ló máa rí fún gbogbo ẹ pátákó ogodo lójú ẹ̀mí ẹ̀ tó bá dẹ̀ sọ pé àdúrà mi ló pa wá sílá lọ ṣé ìjìwà ẹ ló ń jẹ bẹ́ẹ̀ tó bá jẹ́ àdúrà mi ló pa wá sílá lọ ṣé ìjìwà ẹ ló ń jẹ bẹ́ẹ̀ mi ò tí dé Canada ọmọ tó jẹ́ síkúsẹ̀ ta ló pa ìyá wá sílá because wọ́n ní kó fẹ́ ẹ ìbá bẹ́ẹ̀ àti ìyá ẹ̀ sọ pé ìwọ kọ́ ló máa fẹ́ kí ló pa ṣebí tó kó ń lọ ságbà àwọn kan ẹnìkan ló ń ṣorin ló ń kọrin ní ìlú Kwara State tó fẹ́ lọ bá wọn ṣe tó fẹ́ lọ bá wọn ṣe party náà ìwọ kọ́ ló kọrin bẹ̀ náà tí wọ́n fi ní mọ́ accident tó kúnjọ́ ó ti pẹ́ tó ti ń ṣèkànnà fáwọn èèyàn màláìka yẹn mi ò dẹ̀ mọ́ pé bóyá ó ṣe ẹ̀ kí ló wá kọjú mọ́ mi kòkòkòkò fún tí ó gbalẹ̀ mi àbọ̀ gbalẹ̀ mi alájàlẹ̀ tí ó gbalẹ̀ mi àbọ̀ mi ṣé mo tún fún ẹ lówó àbí mo ṣe dáadáa fún ẹ ṣèbí tẹ̀yàn bá mọ ọkùnrin tó bá báyọ̀ sọ́ba lóun fẹ́fẹ́ yóò bẹ̀bẹ̀ ní ó bẹ̀bẹ̀ pé kó gbé mi wálé ẹ̀ ní ó bẹ̀bẹ̀ ní ṣéàmánù ẹ̀pẹ́ lórí ti náà ló ń bú ẹnìbọ̀ tó bá ti ṣèkà fún mi máa bú ìyá ẹ̀ máa tẹ̀sọ́ ju ẹ̀ máa tẹ̀sọ́ ju ìyá alájà ẹ̀. ó bẹ̀bẹ̀ ṣe kò lóye oṣù tó fi ń send message sí mi tí máa ṣe bí pé mi ò rí mo kó ẹjọ́ mo láì tó mọ̀ pé mo máa ń lògo èèyàn ó máa ń ba ayé ìròjọ́ máa ń pàlọ́ oúnjẹ èèyàn bó ṣe ni wọ́n rí òkú káàkiri tó bá wọlé ilé tó bá lọ sẹ́ẹ̀sì nílé tó bá ní rí òkú wàá ti palẹ̀ mọ́ kó pè mí lọ́mọ àlè wọ́n ti rí àwọn ọkọ̀ tó ti ṣe sínú gbogbo inú ilé ẹ̀ aláyé bàjẹ́ ní ẹni gbogbo sọ ìdìbò lọ́nu mo pa ni. Somebody stopping me and stop me running around politician you are the enemy of Yorùbá land you are the enemy of Nigeria you are one of them you kill like ló you be close gbọ́ fún ni ni pé wàá máa báyọ̀ rẹ́rìn báyìí wàá dẹ̀ máa pa wàá máa báyọ̀ ṣeré wàá dẹ̀ máa kí wàá dẹ̀ pa wàá kíyàn tán báyìí lórí lórí lórí lórí stage wàá dẹ̀ lọ bá lọ́nà. wàá kí èèyàn kan báyìí wàá máa báyọ̀ ṣe báyìí wàá dẹ̀ máa ṣe ẹni náà ìwọ ló máa gbógun tì í ìwọ ló máa máa pọnlé. what type of life is that wicked soul. sọ fún mi àṣírí tí bá ṣe sí ọwọ́ ẹ̀ kó sọ gbà tó rí nǹkan kan mọ́ mi ló ṣe sọ pé wọ́n bí ìbejì fún ẹ ṣé màá wá bí ìbejì lónìí wọ́n fẹ́ ìbejì màá wá bí ìbejì màá lọ gbé fẹ́ nìkan èmi bọ́lá èmi tí mo láìkọ ọmọ màá bí ìbejì màá lọ gbé fẹ́ nìkan because you are looking for things to nail me you don't have anything against me pioneer now I don't want to teach your case again I let you but busy go share, ṣe àwọn others kò ń ṣe anybody tó bá ti sọ̀rọ̀ wá sí ìwì ó make sure pé ó ba yí ẹ̀jẹ̀ pátápátá ni á make sure to ó pa ẹ máa rẹ̀ pé àwọn politician àwọn arẹ́gbẹ́ tó fi ń ṣe tó fi ń cascos tó máa fi ń jà yẹn ṣe bí ìwọ àtàrẹ́gbẹ́ ọ̀rẹ́ nìyí náà bọ̀tà arẹ́gbẹ́ òṣèkọ̀ọ̀kan bá sọ pé oníkálukú ló ní tiẹ̀ lára tẹ́lifọ̀n bá ti ṣe ìkà fún mi tí bá ti notice kankan bá ṣe fún mi I will talk because ẹ̀yin gan gbogbo àwọn tó ti sétọ̀ yìí wọ́n gbọ́ àkóńwà tó yẹ pé wọ́n ń ṣalẹ̀ jẹ táwọn ò ní kankan bẹ́ẹ̀ ni vice president Ṣeyẹmí Ọ̀ṣínbàjò there was a time tó yẹ pé Tinubu bá pè president Tinubu bá pè the presidency tó bá pè ó máa ṣe yẹsà tó máa sáré wá ni wọ́n lè make ẹ̀ gbà tó yá wọ́n sọ pé wọ́n jù wọ́n lọ ayẹyẹmí Arẹ́gbẹ́ náà the same person náà the same Arẹ́gbẹ́ yìí náà wọ́n sọ sọ́ọ̀rì wọ́n sọ iṣẹ́ tí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ kó tó di pé aṣáájú mú wọn mọ́ra ṣebí you are both working together kí wàá ní ti tèmi tó bá ṣe nǹkan fún mi wá tó ti fẹ́ bá ṣe ẹ̀tú ọlọ́run ló tú ẹ kì í ṣe bọ́lá ọlọ́run ló tú ẹ ọlọ́run tó da ayé àtọ̀ ló tú ẹ kì í ṣe bọ́lá ọlọ́run ló tú ẹ wá sí èdè ọlọ́run ló tú ẹ kì í ṣe bọ́lá fọláṣadé ìwọ ni mo mọ̀ náà mi tí mẹ́rin sí náà gbà tó ní kó gbẹmí lọ sí àjálẹ̀ wọn ló ní kẹfẹ́ lè gbẹmí lọ náà ṣé mo mọ mo mọ efe lè tẹ́lẹ̀ mi ìwọ kọ́ lọ ní kọ́ lọ gbé mọ́tò efe lè wá kó máa fi gbẹmí káàkiri mo ní mọ́tò tèmi mo wà wọ́n tó ní kó máa gbẹmí kiri oníkọ́ máa gbé mi kiri just to know gbogbo gbogbo àwọn mẹjọ́tì àwọn tí mo bá dé ńgbà yẹn ṣó wọ́n sọ fún ẹ pé wọ́n gbé mi lọ lé babaláwo àmọ́ gbé mi lọ ibìkan tí ò da àmọ́ gbé mi lọ lé àlè àmọ́ gbé mi lọ lé ọkùnrin ṣe níbi tí mo bá ti ṣe business gbogbo business ló lù pa gbogbo ẹ̀ ló bàjẹ́ this is what you do to people gbàtí mo kọ́kọ́ dé nílà ẹ kò sí nǹkan tó sọ ó wà nínú àwọn tó tó lo gbogbo àwọn tó blog tó lórí Facebook tó dìde sí mi nígbà tó ń blog Tinubu náà ṣé wọ́n blog wo àti Ọ̀ṣínbàjò ṣé wọ́n blọ́ọ̀gì Arẹ́gbẹ́ṣọlá ìwọ kọ́ ló wà ń are you not the one that is behind it that fronting for them nígbà tó bá tún ti di Tinubu náà ìwọ náà ló tún máa ṣe bí kò you mind or something. sọ fún mi nǹkan tó ṣe fọmọ mi rí sọ fún ọmọ mi lọ́wọ́ ni èmi ti fún àwọn ẹni kan rí ọmọ ẹ̀ kì í ṣe mẹ́ta mo ti fún àwọn ẹni kan rí mo fún wọn lọ́wọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe nǹkan. mi tí ì rí ẹrí gan nígbà tó ń sọ pé ọmọ ẹ kan o àǹtí kan báyìí ló sọ pé mi ò mọ rí mi ò wò ló pẹ ẹnìkan lára àwọn tó wá sí Dubai ló pè mí báyìí pé àwọn kan fẹ́ wá Dubai o kí n jẹ́ kó wá sílé mi pé wọn ò ní wọn tí gbọ̀tọ́ ẹ̀ tán bá wọn máa sùn sílé mi mo dẹ̀ lókè ọmọ ẹ àtọmọ ṣálíbọ̀ ẹ̀kan mi ò mọ̀ wọ́n rí wọ́n fún mi nọ́mbà àwọn ẹgbẹ́ pé tán bá ti dé gbàtọ́ dẹ̀ yẹ mo pè wọ́n wọ́n láwọn wà ní bọ́ọ̀dù báyìí torí wọ́n ṣe rọ́ǹsì gbàtí mo délé ẹ̀gbọ́n jọ yẹn ọmọ ẹ tí mo kọ́kọ́ rí nígbà tó ti pé mo wá mo wá ìmọ̀ àti mo wá mọ̀ ẹ̀ mo wá rí ọmọ ẹ ẹ kí lorúkọ ẹ kí lorúkọ ẹ kí lorúkọ ẹ tí ọmọ ẹ kí lorúkọ ẹ lè tó fẹ́ ọkọ nìbàdàn tó títí yẹ jẹ láti Ògbómọ̀ṣọ́ àmì ọ ṣé nù màá rántí ẹ sí mo rí jẹ mo ní àṣẹ ìwọ ni wọ́n sọ pé kò wá sí Dubai yẹn ń ṣẹ́jú sí mi ṣẹ́jú sí mi ṣẹ́jú sí mi ó wá ń bèrè wọ́n wá ń bèrè lọ́wọ́ mi pé ní ọjọ́ wo ní oúnjẹ ni mo ní ní March onítorí gbogbo wọn máa wà ráńdó dẹ̀ ní ọmọ yẹn dẹ̀wà padà bá mi pé ó pè mí ó ní gbogbo kíní yẹn pé ó máa máa find out pé ẹni tó jẹ́ pé kò yẹ kí n sọ lójọ mo ní ṣé mo mọ̀ ní mo mọ̀ pé máa ń ṣe rọ́ọ̀sì. people come to my house tó bá fẹ́ wá sí Dubai wọ́n máa pè mí wọ́n náà fẹ́ wá sílé mi tó bá náà fẹ́ sùn máa fún mi ò dẹ̀ gbowó lọ́wọ́ wọn so kí ni tell me kí ni mo ṣe fún ẹ what did I do wrong to you what did I do wrong to you gbogbo nǹkan tó bá ṣe fún mi don't want me to say it because i'm here now you have tried your best you have tried many things gbogbo ogun you just want me to be deported láti fojú mi láti láti lè rán àwọn èèyàn kan wá pa mí apààyàn ni ẹ búra jáde kó fọwọ́ ọmọ ìbúra kó fi ayé ẹ̀ búra iṣẹ́ tó ṣe náà pé òpààyàn rí ó ń pààyàn náà àwọn alájàlẹ̀ alájàlẹ̀ ìgbà tí ní ìsìlẹ̀ ìsìn sọ̀rọ̀ fún ẹ ó gbé lárugẹ náà sanwó fún gbogbo yín láti yín máa tú ẹ máa wòrán ìjọba tó wà lẹ́yìn ó máa tú yín because ẹ ń ṣojú méjì lísìn náà sọ ń jọ yẹn ó ní pé dangbana soko ni aṣáájú bẹ́ẹ̀ ni ó ní dangbana soko ó dárúkọ olóhùn ló palágbájá palàgbàlagbà fún pa gba àwọn bàbá yẹn sọnù kí ni gbogbo akọ́tẹ́ wa ń ṣe wá ń pretend bíi pé ẹyin ni ó tẹ́ máa rò pé clever cleverness wo inú lẹ́mi ni mo jókòó sí mi tí mo gbé máa di blogger tí bàbá kan kọ́lé sí àdúgbò òbí tí mo nílé sí ní kọ̀fíìn bàbá yẹn wá látọ̀sùn honorable ó máa ń bá mi sọ̀rọ̀ lórí Facebook yìí ó máa ń ṣe hello sí mi ìdálóhùn ó sọ fún mi tẹ̀lé ni wọ́n máa pa MC ó ní òun àti Arẹ́gbẹ́ṣọlá pé àwọn ti sọ̀rọ̀ pé náà bá tètè pa MC pé ó máa di legion so kí wá ni ó ti pẹ́ Wàsílẹ̀ ló wà behind it Wàsílẹ̀ ló máa sọ fárẹ́gbẹ́ pé náà bá pa MC òun náà dẹ̀ ló sọ pé kí MC wá òun ló step ọlọ́run wà fún MC dáhùn fún MC òun náà ló máa ní kó pa wọn aṣebiṣere a máa ṣoore fún ẹ báyìí lójú àwọn máa rí pé yàn tán a máa ṣèkà fún ẹ lábẹ́lẹ̀ gbogbo ọ̀gá ń bẹ̀yẹ̀ wòye pẹ̀lú mi wọ́n máa sọ fún nǹkan báyìí alẹ́mánìà àwọn èèyàn máa fẹ́ ba tara wọn jẹ́ wọn ò dẹ̀wọ́ tọ́mọ mi ó lẹ́lẹ̀ dáhùn rẹ̀ nígbà kan bá tiẹ̀ jẹun ló wà ń bẹ̀ ọ́ ló ṣì wicked man. wọ́n máa ń ba ta yẹ̀wò mi yẹ̀wò lè rí tèmi bàjẹ́ you have tried you spoil the finance you spoil my business but look at me ó ò lè rí tèmi bàjẹ́ bó o bá ṣe fẹ́ kó rí fún mi láti ẹ̀yìn wá àti títí lónìí ló ṣe máa rí fún ẹ Wàsíù láti sì ń lọ bó o bá ṣe fẹ́ kó fún mi Wàsíù ọmọ àlímọ́tù ṣàdíyà bó o bá ṣe fẹ́ kọ́rí fún ẹ̀mí bọ́lá fọláṣadé ọmọ bíbí inú adéyẹmí bó ṣe máa rí fún wọn nìyẹn o tó ṣe máa bó ṣe fẹ́ kọ́rí fún ẹ̀mí bọ́lá fọláṣadé àti àwọn ọmọ mi bó ṣe máa rí fún ìwọ wàsíù àyùdí ọmọ àlímọ́tù ṣàdíyà nìyẹn o bó ṣe máa rí fún ẹnìyẹn o tọmọtọmọ ẹ bó ṣe fẹ́ kọ́rí fún mi tọmọtọmọ bó ṣe máa rí fún ẹnìyẹn o ọmọ àlímọ́tù tí ṣe wàsíù ẹ̀yìn ní ọ̀dọ́ adọ́mọ̀tòbí gbogbo àwọn tó kú tó ti kú nàìjíríà ta ló pa wọ́n ta ló pa wọ́n tó ní wá wá síláàkú síbí ṣé mo ti dé bí ngbà náà ni mi ò tí ì dé bí torí pé orí nǹkan kà sí mi lẹ́sẹ̀ ló ń ka ẹgbẹ́ àdúrà mi ló pa tádùrà mi bá ń pa ló yẹ kó ti kú tí àdúrà mi torí ìwọ ló lórí ogun tó jà mí nígboro ó yẹ kó ti kú dànù kán tó bá mi yọ ẹ́ dànù bí sìgá so stop lying against me i'm not the one that kill your daughter your daughter they can still investigate Your daughter was buried here. My daughter will not die young because she's not a sickle cell and nobody will forsake my daughter to death. Okay? Èmi ò pààyàn, mi ò ránṣẹ́ sí burúkú sọ́mọ lọ́mọ, mi ò wá dá for anybody. If anybody wey do well against me, I only pray. I never go to abali tó bá jẹ́ pé mo lọ lé olóògùn ni. Ó yẹ kẹ́ ti gbé jáde pé mo gbé lágbájá lọ lé olóògùn. Mo ní pé kán lọ ṣe kí ni mo ní pé kọ́ lọ́ọ́ bá tiẹ̀ àbí mo gbé orúkọ mo lọ lé olóògùn ẹgbọ́ ẹgbọ́ voice note ni ẹgbọ́ pé mo pè mọ́ pé bá mi bá tẹnìkan jẹ́ rí ẹgbọ́ pé mo rán ẹnìkan sẹ́nìkan pé lọ́ba mi bá ẹnìkan kó bá mi nà rí did you ever hear that from me? gbogbo àwọn ọmọ tó wà lórí Facebook tó máa ní wọ́n ní kọ́ lọ pààyàn ẹ̀yin lẹ́ sọ wọn náà ẹ̀yin lẹ́ sọ wọn stop your fuckery. Stop your bullshit. You need something to clean my face. Stop your bullshit. Stop your stop your nonsense against me. Kí ló fẹ́ forí burúkú kò ní dáa fún gbogbo yín fẹ́ gbogbo tìmí? Ayé yóò ní dáa. Tíṣà ló kò fi tọ̀. Inú ilé mi mo jókòó sí tọ́nà to pa ẹnu sí pé wọ́n ti sọ́ nílé ààrẹ bó ti láì ẹni tó bá kúrò kò ní dáa fún un tí bá kúrò. èwo wá lókàn mi ṣé mo ti mẹ́mi sígbà tí mo ṣé mo ti mẹ́mi sígbà tó gbé mi tán gbé mi lọ tó ní efele tó ní kó gbé lọ sájàlẹ̀ ṣé mo ti mọ̀ wọ́n kọ́ lóní kékeré máa gbé kiri olórí burúkú èèyàn ṣé o balẹ̀ àbọ̀ balẹ̀ mo tún fún ẹgbà tó tún disturb mi pé mo ti mọ̀ pé wọ́n ní tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn báyìí máa pa ni o mo ní kó má pa bàbá ọmọ mi tí n bá dé patí báyìí máa kúnlẹ̀ fún ẹ wọ́n ní kí lọ kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kí n máa bẹ̀ẹ́ kiri mo ń bẹ̀ẹ́ mo tún gbé lára àwọn ọkọ̀ tí mo fẹ́ fi decorate ilé ńgbà mo tún gbé tẹlifíṣàn mo pé wo ní tẹlifíṣàn lé nígbà tó lọ ṣe parí lẹ̀ mo tún gbé fún ẹ kọ́fí oríṣiríṣi mo náwó sáwọn èèyàn rí ni ẹyọ kan náà mo ń gbé níbo ẹ̀ tí bá ti rí ẹ màá náwó fún ẹ dáadáa what else kí ló fẹ́ kò ní ta fún yàrá ìjà gbogbo ẹ̀yìn tẹ́ yọ mí lẹ́nu agbófo tó bá sọ̀rọ̀ òun ló máa wà ń dẹ́ o a máa ní wọ́n bú lágbájá wọ́n bú tàmọ̀ ṣé wo bú ọba ṣé mo bú ọba ni tó bá ti lè sọ̀rọ̀ ẹ̀ báyìí gbogbo wọn gbogbo àwọn èèyàn tó bá sọ̀rọ̀ ọ̀nìrìṣà bí ọba kankan wọn ò ní blọ́ọ̀gì wọn gbogbo wọn ọjọ́ go emi Maureen tó bú olúwo ṣẹ́ndí nípa obìnrin tó fẹ́ Canada ṣé mo gbé kèsì olúwo ṣe bóbìnrin náà Canada mi ló gbé ṣé mo gbé kèsì olúwo àbí mo bú olúwo àbí mo sọ̀rọ̀ olúwo ìgbà tó tún folúwo wọlé gan mo tún sọ pé kí ló tó fi folúwo wọlé ni wọ́n máa sọ ẹ̀wọ̀n ṣe ọba torí pé kì í ṣe ibú tó ń bọ́ba mi ò bọ́ba ọ̀bọ̀ tí kì í ṣe ọ̀rọ̀ tó ń sọ bọ́ba wọ́n blọ́ọ̀gì ọba yẹn because you are sending a lot of people tó bá ti jẹ́ blogger tiẹ̀ tó bá ti lè máa pọ́n ẹ lé tó ń play music yẹn àdáàdì mi ni k1 wàá máa park wọn wàá máa bú ọba yẹn wàá máa sọ pé tomi ò ní play me i like your music for me like ẹ mo tẹ́ wọn bá when you love me you love my dog when you are evil to me why can i mo pray ọlọ́run ní jẹ́ love music ẹ mọ́ i don't like you i hate evil you are evil my spirit never wọ́n máa sọ pé kí wọ́n yọnu sí ẹ mi ò bá ẹjà pọ̀ mi ò yọnu sí ẹ mi ò dẹ̀ bá ìjà ìwọ náà kẹ̀dẹ̀ fi mi lọ́rùn sílẹ̀ gbogbo bó bá ṣe fẹ́ kórí fún mi tọmọtọmọ kórí bẹ̀ fún wa àtàwọn ọmọ ẹ ní sáà láti òní lọ bó bá ṣe fẹ́ kó rí fún èmi Bọ́lá Fọláṣadé bẹ́ẹ̀ ni kó rí fún ẹ Wàsíù Àyìndé ọmọ àlèmọ́tì ṣàdíyà wọ́n máa ṣe mi ò sọ pé kí n tó mọ ẹ tí n bá post sórí Facebook mi mi ò tí ì di blogger more than two hundred people máa comment sórí ẹ kí n tó mọ ẹ mi ìdẹ́ ṣe blogger kódà ní two thousand and ten tí n bá post sórí ẹni tí mo mọ̀ rí tí mi ò mọ̀ rí wọ́n máa wá sórí platform wọ́n á comment síbẹ̀ wọ́n máa sọ pé o ẹnikẹ́ni tó bá ẹni tó bá yọ value ọkọ̀ tó fẹ́ ẹni tó kù nìyẹn no èmi fúnra mi ọlọ́run ní value ju anybody lọ kò sí value kan tí èèyàn kan ní láyé tó tó ti ọlọ́run kò sí value kan tí èèyàn dẹ̀ ní láyé tí ò ní fi sílẹ̀ sáyé lọ ó ti yé so valueless kan má pè mí ní valueless i'm not a valueless person i believe so much in god and i'm a child of god i know god and i mean god knows me mi ò dẹ̀ ṣe burúkú fún yàn tó wáyé pé mò ń ṣe burúkú ni ẹ máa ti ní kó kópa pẹ́ sọ́wọ́ mi báyìí ní Canada yìí ìwọ ló rán àwọn èèyàn lọ sẹ́wọ̀n èmi ò rán èèyàn lọ sẹ́wọ̀n ìwọ ni àwọn èèyàn wà lẹ́wọ̀n fún àti ẹ̀yin olórí tí mo dárúkọ yẹn àti gbogbo yín ẹ̀yin terrorist ṣùgbọ́n during that time yẹn wọn ò jẹ́ kó wọn ò jẹ́ kó investigate ìjẹ́bóde àjálẹ̀ irú lẹ̀rọ̀ tó ń sọ pé wà yẹn ìjẹ́bóde náà ló wà wọ́n nígbà tó yá ṣe ni wọ́n fowó dí wọn lẹ́nu tí wọn ò jẹ́ kí wọ́n máa sọ pé kó gbélẹ̀ ni pàtí ẹni yẹn náà gbé ọ̀rọ̀ lẹ̀rọ̀ níjọ tó kọ́kọ́ gbé ọ̀rọ̀ àwọn lájàlẹ̀ wọn lájàlẹ̀ gbà wọ́n kọ́kọ́ di ẹrù sí lórí wọ́n gbé òkú ọmọ sẹ́yìn mọ́tò ẹ̀ òkú orí èèyàn sẹ́yìn mọ́tò lẹ́yìn ìgbà náà ṣebí dá tàìmí ẹni tó kú tó ń pè ní gọ́vnà ọ̀yọ́ ṣẹṣẹ ṣó wá close mọ́ ṣé mo sọ̀rọ̀ wọn gbà ẹ̀ tí mo sọ pé ta ló ń sọ fún ẹ sábà pé ẹni yẹn máa kú ni tó dẹ̀ kú gbogbo àwọn boys tó jẹ́ tó mọ̀ pé àwọn tó bá close mọ́ aṣáájú máa náà èyí tó kú ní ìjẹ̀bọdè mò ń béèrè pé kí ló dé tó jẹ́ pé àwọn tó bá súnmọ́ aṣáájú yẹn gbà wọ́n ń pa wọ́n ni pé kí ló dé tó súnmọ́ lè tó kú mo béèrè lọ́wọ́ ẹ̀ ṣó súnmọ́ gómìnà Ìbàdàn tí yẹn ṣó sọ pé máa ṣe mọ́tò gbà ní ṣó súnmọ́ àbò súnmọ́ tẹ́lẹ̀ fẹ́ ṣe mọ́tò ẹ máa ṣe rover ní Ìbàdàn tó ti lọ gbé sample rover yẹn tó níwọ̀ ló rover ṣó sọ bẹ́ẹ̀ àbí kò sọ àbí kò sọ why are you lying against me ó bímọ ìbejì ó lọ ta èmi á bímọ ṣé èmi wà ní sẹ́ẹ̀tì yẹn ni tó máa ń bímọ ta tó máa nǹkan burúkú tẹ́ máa ń ṣe lẹ́ẹ̀ máa rí pé yàn ń ṣe èmi wà ní sẹ́ẹ̀tì yẹn tó máa ń fẹ̀jẹ̀ wẹ̀ ni fẹ̀jẹ̀ wẹ̀ man wicked soul wicked soul ó máa máa ṣèyàn báyìí a máa súnmọ́ yàn a máa ṣèyàn á dẹ̀ tó máa ṣeré a máa jẹ́ a máa fẹ́ a máa jẹ́ a máa fẹ́ gbogbo èèyàn a máa pretend ó á sọ ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ fún ẹ ọ̀tọ̀ ní tó máa ṣe fún ẹ very wicked wọ́n lẹ́yìn tó bá bímọ sílẹ̀ òkú ìdóró kí ló dé tó dóró kí ló dé tó yòdóró bẹ́ẹ̀ so pé wọ́n sọ pé ẹ ìwọ nìkan o fẹ́ jẹ́ pé ìwọ nìkan let me tell you o lè jẹ́ president o lè jẹ́ senator o lè jẹ́ anything yàtọ̀ sí hooligans tó jẹ yín very wicked so very wicked. àbí mo gbèjà mi sínsìn bomi tí mẹ́m sí rí ìwọ nínú mọ̀ nígbà tí mo ti promote màláìka yẹn tóun ti ṣe ìwé tó ti ń jalè ìwọ ni mo mọ̀ next word ẹni orí kó gbé mi wá kó gbé mi wá kó gbé mi wá jẹ́jẹ́ mi mo jókòó mo ní mo fẹ́ ra ṣọ́ọ̀bù sọ́dọ̀ ní ẹ̀pẹ́ ńgbà yẹn ṣọ́ọ̀bù yẹn náà gbogbo ẹ̀ ní wọ́n wó sọnù ní ìwèrè yẹn sọ fún mi pé ah, kí lorúkọ ẹ̀ ààrẹ mi èyí tó wà lẹ́pẹ́ mi agbájé ó ní pé you are such a pleasant you have helped my brother lọ béèrè mo ti help brother rí brother sọ fún ó pé mo ní pé bàbá òun wọ́n ròyìn pé ọmọ tí bàbá òun bí síta ni mo rẹ́rìn-ín jọ ẹ̀ i'm not your father's daughter but they, i'm good to everybody kí ló dé sí ó jẹ́ pé wọ́n ṣe mọ̀ ẹ́ tán wàá mú èèyàn yẹn wàá sọ di ọ̀tá gbogbo èèyàn kí ló dé wàá mú ẹniyàn wàá sọ di ọ̀tá gbogbo èèyàn wàá máa ṣe bí pé wọ́n ló dá ìwọ́dẹ ní kàtó ń da ìgboro what type of brain is that ó lè pé ó gbọ́n tọ́lọ́run ni ó ní àrékèrèkè tó èṣù tó rán ẹ tó ń ṣiṣẹ́ fún ẹ̀mẹ̀gbẹ́ yín mi ò mẹgbẹ́ mi kankan mi ò mẹgbẹ́ mi kankan torí ìwọ̀gùn náà jẹ́ yàn tó ṣẹ́gbẹ́ ṣé ìwọ ò ní àwọn tó ju ẹ lọ there was a time nígbà tó wọ́ bẹ̀rẹ̀ orin yẹn tó jẹ́ ó kéré sí nọ́mbà sàn ni ó kéré sí nọ́mbà òbí àwọn bàbá yẹn ó kéré sí nọ́mbà àwọn barista ó tún lọ tọrọ níbi tí ayé ẹ bàjẹ́ dé k1 ó gbé nílé barista gbogbo wọn ibi ló fi san fún wọn gbogbo wọn pátá ibi ló fi san fún wọn tó bá mú ẹnìkan báyìí wàá fojú ẹ gbolẹ̀ kí ló dé tẹ̀yìn ọmọ ìjẹ̀bù ń ṣèkà tẹ bá mo notice kí nìyẹn nínú ìjẹ̀bú ni o tó bá tó bá ṣe ẹ̀pù fún wọn wọ́n máa fojú ẹ̀ gbolẹ̀ ni wọ́n á tọ̀nù ẹ̀mọ́ ẹ lọ́wọ́ kí ló tẹ máa ń because you want to be everywhere you be doing people ẹ dẹ̀ máa pretend pé ẹ̀yin lẹ̀ ń ṣe dáadáa alájàlẹ̀ àtijọ́ yìí tí wọ́n ti ń sọ̀rọ̀ wọ́n borúkọ ẹjẹ́ ni o no no room for blackmailing o no room for blackmailer o no room no who no èmi blackmail Wàsíù ṣé èmi blackmail Wàsíù èmi blackmail èèyàn tí mo gbọ́ tí àwọn àrísà wọn àti wọ́n ń disturb ayé mi tí mo lọ tí ọmọ tó ń gbé wá sílé mi tó ń sọ pé kó fògùn sóúnjẹ ta ló ní kó ṣe ó ní Joel ọmọ yẹn kà fún mi ní gbẹgbẹdẹ station ní ìṣẹ́rí mo ti sọ sọ́rọ̀ yẹn títí tí ń bí ó ní kó fọ̀gùn sóúnjẹ fún mi nígbà tó dẹ̀ yà nígbà tó wá yá ó ní you are such a nice person ó ní wọ́n sọ pé mo burú mo ní burú báwo wọ́n yẹ máa borúkọ ẹ̀jẹ̀ ni wọ́n lò burú o kò dáa o ṣe bad person o ṣe bad person o ní ẹnu ọjọ́ mẹ́ta you just be looking for my downfall kí ló dé ọ̀run gbogbo ẹni tẹ́yìn wá downfall mi ọlọ́run á jẹ́ kẹ́ ẹ fall any man or woman looking for my for. looking for my daughter for. the almighty God will fall on of you he will fall your hand will fall your leg fall your head for your whole body for your career for your destiny bó ṣe máa jẹ́ nìyẹn ìyá ìyá Wasila yẹn ó ti kú for long time tó lọ ṣe olórin kan ló ń play ní Ọ̀fà àmì lọ́nà Kwara lọ́hùn ṣé rọ story tí mo sọ ṣé rọ ni ṣé wúmà yẹn kú accident kan ni because ngbà yẹn tí àwọn ẹbí ẹ̀ ní kó má fẹ́ tó bá ti sọ pé wọ́n sọ kọ́kọ́ fẹ́ báyìí oògùn tó bá ti ṣe fẹ́ kí ló dé kí ló dé àní kan pa kí ló dé tá a bá ń sọ̀rọ̀ pé kí wọ́n pa oògùn rẹ̀ wọ́n lájẹ́ kí wọ́n máa oògùn olóògùn lóògùn kà a máa ṣó pé ìyàwó òun ọkàn ẹ̀ balẹ̀ ṣọ́kàn ẹ̀ balẹ̀ wọn ò bí ẹrẹ lẹ́ni tí wọ́n bá dojú ìjà kan pé kún kún kún ṣẹ̀ṣílẹ̀ ẹ̀ kún wo owó ẹ̀ wò ṣé o ti pààyàn ó pọmọ skul ó pọmọ skul ṣé o ti pọmọ skul ṣé o pààyàn tíkẹ́sì yẹn wà ní eléwéran tó yìnbọn pọmọ skul ọmọ oṣù mélòó ló ti pa èèyàn mélòó ló ti pa tó ti yìnbọn fún ẹgbọ́n ẹ fẹ́ lé fúnra rẹ̀ ló tún fẹnu ẹ̀ sọ fún mi pé ṣọ́ra fún aláàjì pé aláàjì is a crazy man ó sọ mo sọ gbogbo story tí efele sọ wọ́n ló jẹ́ kí mo ń gbà kan bá ń gbé mi kiri ń gbà ìwọ́de ló yẹ kí wọ́n máa gbé mi kiri kán lè mọ gbogbo ibi tí n bá ń lọ gbogbo ibi tí wọ́n bá dé báyìí gbogbo wọn pátá lè máa ṣe lọ́ṣẹ́ gbogbo wọn pátá lè máa dì pẹ̀lú ẹ má dẹ̀ máa pa wọ́n ni. àwọn kan máa ṣe pé ẹ àti lọ sókè òkè ni mo wà àgbàtẹ́rì mọ̀mí náà iṣẹ́ tèmi ti ṣe àgbogbo nǹkan tí mo kà sílẹ̀ yìí obìnrin tó bá ní lọ́wọ́ obìnrin yẹn ó gbé ó wà òkè tí mi ò dẹ̀ wọ́n dáwọ́ kọ́ mi owó owó gọ́ọ̀mẹ̀ntì mi lọ́wọ́ mi ṣe politics on my own little way mo máa okay with my little then I contented with it but when you see somebody ó máa make sure kó ba ayé ẹ̀ jẹ́ ni mo ní mo fẹ́ sọ̀rọ̀ but wọ́n máa disturb ayé mi ẹ̀kan lọ mẹgbẹ́ wọn kán jòkó jẹ́ I will talk about anybody ṣé nǹkan tí mo ti sọ tẹ́lẹ̀ mi ní sọmọ́ ìwọ ló rán ọmọ tó wá sọ̀rọ̀ MC yẹn náà pé MC ló ń pa èèyàn fún aṣíwájú I'll bring the voice note, the picture of the girl. The picture of the girl. Want ti rí voice note in here now. But my gbé picture ọmọ yẹn síbẹ̀ ìwọ kọ́ ló wà ń di ẹ̀. Wà á máa bẹ àwọn èèyàn kan máa tọ́ṣọ ọmọ Canada. Kò sí ẹni tó bá ṣèkà for me. tí ọkàn ẹ̀ máa balẹ̀ láyé. They don't want to do because Let me tell you, Wasiu Ayinde is the enemy to, to Asiwaju God. Let me tell you the truth. Wasiu Ayinde is the enemy to Asiwaju. That time, go and check it very well. Wọ́n ṣe Ìjẹ̀bú-Ká course. show Bobo. Share what tún ṣó gbogbo. Owó lára owó tán náà lọ ń yá tán fi ń ṣe tán náà fi ń san owó gbèsè gbogbo gbèsè yẹn tán yá. Wasiu wà náà wọn tó ẹ̀ǹbẹ́ sú ẹ̀. Ìjẹ̀bú, woman tó wà ní báńkì nìyẹn náà. Billions ni all of them. Billion Wàsíù nǹkan tó wà lọ́wọ́ Wàsíù nǹkan ó kọ́ tọ́bi so ó ní resort nígbà tí wọ́n ṣe kínní ṣótúnṣù ẹ̀ lẹ́nujọ́ mẹ́ta gbogbo owó tán náà wà yẹn ó mọ̀ máa pretend to be somebody to be he close to barista till he kill barista he close to barista till he finish barista when barista Wàsíù want you to want to destroy you woman ẹ máa yọnu sí àwa ṣe fún ẹ bí ipò ti tán ó ì máa strike ẹni I cannot love you I cannot like you ẹ wọ mi like láìkẹ́ mọ́ ti pààyàn you are behind the father of my baby Do, wọ́n máa sọ pé wọ́n bú Tinubu kì í ṣe Tinubu má máa fi anybody pé wọ́n bú politician wọ́n bú politician mo lè ṣàlàyé pé irú ọjọ́ tí mo sọ̀rọ̀ Arẹ́gbẹ́ṣọlá sí mo ní Arẹ́gbẹ́ṣọlá wọ́n gba account number mi pé wọ́n ọ̀dẹ̀ fún mi lówó o pé kí ló tán gba account number mi wọ́n lè lọ máa ṣọnú ẹ̀ náà ọ̀rọ̀ tí mo ti sọ yẹn ṣé bad káwọn èèyàn lè mọ̀ pé nobody gave me money I'm telling the whole world now no politician have given me penny dime wọ́n lè máa sọ pé mo dẹ̀ gbọ́ pé wọ́n náà máa ń sọ fáwọn èèyàn kankan fún mi lówó wọ́n dẹ̀ máa jẹ́ wọ́n lè lọ fún láti bá ti bèrè owó pé mo nídìí owó kan fún mi lówó ẹni tó bá ń gbénu ilé mi lè lọ san owó ilé fún mi owó lẹ́yìn tó bá dẹ̀ ti sọ fún báyìí wọ́n máa ní káwọn ọmọ kan tó wá láti jẹ̀bú àti bí okan máa sọ fún kí èmi náà kí n gbalé fún wọn olórí burúkú ni ẹni you have a jalè Wàsíù Àyìndé you have a jalè ìgbà tó lọ sí London gbà yẹn mi ò blog ẹ̀ ni pé ẹ má pa Tinubu mo ní ẹ má pa o ìwọ àti sẹ́mánù sọlọ kí ni wọ́n ń porúkọ ẹ̀ tó jẹ́ máníjà ẹ̀ náà báyọ̀ ọ̀làṣojú mo bó ṣe jókòó tán ṣẹnu kẹlẹ̀bẹ̀ báyìí tán lọ kí aṣáájú máa gbogbo píṣọ̀ tí mo ti sík lẹ́gbẹ́ jáde lẹ́ẹ̀ máa jáde máa sọ àṣekúṣẹ́yẹ I said it that time ó fẹ́ sọ election yóò padà aṣáájú wọn padà wá Buhari padà wá mo kàn fẹ́ sọ ni wọ́n padà wá gbé fún Tinubu kì í ṣe ó ti yé yín gbogbo nǹkan lẹ ti ṣe including you. mo sọ gbà yẹn pé you are the even behind the gbogbo àwọn boys Tinubu o tó close mọ́ Tinubu pé tó bá ti lè rí pé wọ́n fẹ́ girlfriend yẹn abẹ́nìkan tó fẹ́ rí ó máa make sure pé wọ́n Tinubu ó máa lo Tinubu láti bá ẹni ẹja ni Tinubu á máa rò pé ṣe ló láìkó òun míwà ìjà wọn ìjà ẹni wọn ń jà wàá máa lẹ́nu ẹlẹ́nu rọrùn sán ni ó rò pé ó gbọ́n tọ́lọ̀ ní òyìn máa kú náà wàá máa sọ pé ó lè pààyàn ṣé ìwọ ó máa jú sáyé ni ó máa jú sáyé ni jẹ́ kí mo sí ẹ̀ kó túbọ̀ lo two hundred years kí wọ́n máa pààyàn àwọn èèyàn kiri máa pààyàn èèyàn kiri kí wọ́n náà máa pààyàn kiri ẹ̀ máa kú náà ni wicked man tán bá pé apc ní principality ìwọ ni principality tó wà lẹ́yìn wọn etí mi mo fi gbọ́ bá jẹ́ àbàrísà sọ pé wọ́n sọ pé tó bá ṣì wà lọ́wọ́ lédi ẹ̀ ẹ bá gbọ́ ẹ̀jẹ̀ aláàjì sọ pé pé Tinubu sọ pé nǹkan táwọn bá ṣe ní Nàìjíríà tí wọ́n bá ṣe ní àṣegbè ni ṣé Tinubu máa sọ pé kọ́ lọ máa jalè kọ́ máa ba orúkọ òun jẹ́ ni ṣé Tinubu máa sọ bẹ́ẹ̀ but that time wọ́n máa sọ kiri so that wọ́n ti mọ̀ pé Tinubu máa fẹ́ jáde nígbà kan wọ́n fi ba kàrí àwọn jẹ́ mo ti sanwó ẹ̀ la gbogbo ẹ̀ la break down síbí báyìí a break ẹ̀ down síbí inú ilé mi mo jókòó báìbù rẹ̀ mo ti sọ́ọ̀rì bọ̀bọ́ yẹn kí bọ̀bọ́ yẹn wá sọ fún mi pé irọ́ mo pa mi kúkú dárúkọ ẹ̀ níbi tí ẹ̀rọ tó lókọ̀ bọ̀ tó kọ́lé sí àdúgbò mi Ọ̀ṣun state ló ti wá ó ní òun lọ sọ́dọ̀ ó fi píṣọ̀ bí tó ti jókòó pẹ̀lú Arẹ́gbẹ́ tó bá yẹ pé mo mọ̀ pé mo máa di blogger ni ọlọ́ọ̀lẹ́ orí Facebook mi máa bàjẹ́ gan-an màá play voice note bàjẹ́ bàjẹ́ pipery mi tí ì di blogger ń gbà yẹn ó ní wọ́n sọ wípé tí wọ́n bá pa MC bó máa di legion pé gbogbo ó bá ń sọ̀rọ̀ kan pé MC o MC o bọ́tí èmi ṣé Wàsíù Àyìndé ṣé bí Wàsíù Àyìndé ló nominate MC over ọlọ́run wà tó sọ pé ọlọ́run wà máa ń ṣó bàtà ọlọ́run máa máa ń sọ pé bàtà tó ń wọ̀ ẹ kiri kan mílíọ̀n sí ó sí chevron ó ra lé ó ra lé ńláńlá tó bá dẹ̀ ti fẹ́ ṣe ìyàwó gbogbo àwọn olórin tí Wasiu ti dóńgbà gbogbo ẹ̀ pátá náà ni ọlọ́run wà dó àwọn nǹkan tí ọlọ́run wá yé ọlọ́run wá fi bàjẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ odò fẹ́tí àbálógun ọlọ́run wà náà dó odò bukirat ọlọ́run wà náà dó gbogbo wọn ní tó máa ń bá wọn jà lé lórí ó máa mẹ́sàn pé ògo wọn bàjẹ́ ayé wọn bàjẹ́ àwọn àwọn politician yẹn dẹ̀ máa rò bóyá èèyàn gidi because bó ṣe máa ṣe ó lè kọrin fún ẹ á lè dọ̀bálẹ̀ fún ẹ ọ̀gá mi alágbára ọlọ́run ẹ̀yin lè máa ṣe kinní kan ẹ̀yin kinní kan ọba elégùsì ìwọ kinní kan ọba kinní kan ìyàwó wọn kinní kan kìnìkan olówó àmbẹ olówó máa ṣe ẹ olówó máa gbà ẹ bó ṣe máa ṣe lójú ẹ you no know that is the one behind the problem. torí pé nínú orí Facebook yìí ṣé mo tún búyàn mo tún bá sọ ó ṣàmọ́ afẹ́ kan gbé òun kan bá lè sọ pé nǹkan tó ṣe o kò lè dùn tó bá dẹ̀ wá gbórúkọ ẹ̀ àbí ó bá gbé ehm, tó bá gbórin ẹ̀ you love that man you can't do without him òun ló máa ní káwọn wèrè tó kojú àwọn terrorist tó ń so kan lọ sọ bẹ́ẹ̀ o I don't want to play your music èyí tí mo gbé sórí ibẹ̀ yẹn ń jẹ́ ìṣẹ́ rí pé gbogbo èèyàn wọ́n gbé gan wọ́n ṣe òun nìkan náà mà ní wọ́n ṣe àní wọ́n láìkún ẹni tó ọlọ́run fẹ́ lọ́mọ ènìyàn fẹ́ ọlọ́run ò fẹ́ràn ẹ̀ ọlọ́run kórìíra ìkà but ọlọ́run máa ń lọ́ra láti bínú tí ìdájọ́ ọlọ́run bá dé sí ẹ ìkan tó tó ṣe níjọ́sí yẹn ó strike ẹni tí ìdájọ́ ọlọ́run bá dé sí ẹ wàá mọ̀ pé ọlọ́run kì í ṣe ọmọ ìjẹ̀bú òde bẹ́ẹ̀ ni wàá mọ̀ pé ọlọ́run kì í ṣe bastard tẹ́yìn ìpera yín ẹni ọlọ́run fẹ́ lọ́mọ ènìyàn ń fẹ́ irọ́ pa o irọ́ bàbá ńlá irọ́ ló pọ̀ kò play game around people ni you are playing game around people to destroy people tí gbogbo ẹnìkan bá ti fẹ́ torí alájàlẹ̀ eh, àwọn ọmọ tí ó ti fẹ́ àwọn alájàlẹ̀ wọ̀nyẹn tó fẹ́ mo sọ́njọ́ yẹn ẹ̀ eh, kí lorúkọ ẹ̀ Mercy Aigbe ṣé mo bàjá mo kàn fi ṣe rẹ́fẹ̀ lé mo ló fẹ́ fẹ́ lé ó fẹ́ wà sí tí ó bá ti lò tán ní tó fẹ́ ṣe ń gbà ní tó bá ti lò tán agbèfẹ́fẹ́ lé tọ́lẹ̀ fẹ́ lè á lò tán á pàṣẹ wọ́n máa máa pàṣẹ àwọn máa pàṣẹ tó bá ti wá yá o wọ́n ti sọ́dọ̀ bọ̀bọ́ kan tó bá ṣe fraud ṣó ti yé wọ́n á ti fraud tó bá tún yá o tó bá lò díẹ̀ o tó bẹ́ẹ̀ ni ẹ fraud money ẹ̀tàn for some time wọ́n á tún lè kúrò mẹ́ wọ́n ṣe ń ṣe they are just playing game èmi lẹ́fẹ́ máa ṣe a máa ṣe pé the powerful women àwọn tó bá sọ̀rọ̀ tó bá kojú ìjọba tó fẹ́ kó yẹ̀dì nàìjíríà dá àwọn ni powerful women àwọn yẹn máa fún ní akólé fẹ́ máa fún èmi ní akólé ọlọ́run máa ọlọ́run recognize mi tí ìbàjẹ́ ọlọ́run tó recognize mi ṣé mi máa wà láyé lónìí you have tried best you have sent somebody to come and put poison in my food in my house ṣé lọ́ni you have sent àfa àwọn wòlíì kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ you a wicked soul why tó fi tọ́jú why tó fi kọjú mọ́ mi bó ṣe ń kọjú mọ́ àwọn èèyàn káàkiri nìyẹn ìkà ló ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn tó bá ti sọ̀rọ̀ tó fẹ́ kọ́ èdè nàìjíríà ó ní powerful men tẹ bá ń kó aṣọ china tẹ káṣọ orí burúkú tẹ ń ṣàjálẹ̀ tẹ máa máa fly orí facebook ni tẹ bá bá mi fa wèrè tí ẹ bá gbóyún pamọ́ a máa bẹ̀rẹ̀ o mo sọ fún yín ni mo mọ́ pàṣẹ àyè tó pé mo sọ pé mo gbórúkọ ẹlẹ́yẹn pátápátá wàá sọ fún wọn pé kí wàá sọ pé kí wọ́n ba orí platform jẹ́ kérò kí má rò owó kó dẹ̀ máa sọ fáwọn èèyàn ní Canada pé ẹ eh, she pray ah, she is evil uh, ah, she uh, when he pray like that the prayer my prayer ọlọ́run ń ṣiṣẹ́ agbára but àdúrà tèmi tèmi bá fẹ́ kàdúrà pa èèyàn kì í ṣe wá sílá tó pàyẹ́ tó fi ṣètùtù ayé ni máa pa ìwọ fúnra rẹ ni máa forí orí ẹ tó dàbò orí àgbọn ni máa fi ṣètùtù bẹ́ẹ̀ ni orí ẹ gogo ni káwọn tó kó sínú ìgbèkùn wọn lè bọ́ kì í ṣe wá sílá kó stop your bullshit àwọn obìnrin yẹn bọ́jọ́ láyà tó bá sùn àbó bá sùn jáde kó wá búra sí tó bá ti lọ fẹ́ lómi báyìí ó máa pa wọ́n ni ẹni tí ojú ọba lè rẹ nìyẹn pa tó bá ti pẹ́ ni tó bá lọ bímọ fún bá lágbára jù á pa ẹni yẹn ìwọ àti MC kọ ìwọ ló dominate MC fún wa aṣáájú náà kí ló dé tó máa ń ṣe bí ọ̀rẹ́ ọ̀rẹ́ síyàn tó dẹ̀ máa jẹ́ pé wọ́n ló máa ṣe ẹni ló máa ṣe kúpa ẹni náà kí ló dé tó ń ṣe bẹ́ẹ̀ ó síwìn ni ọ̀dọ́ wọn sọ fún mi èèyàn kan pè wọ́n ní wèrè wọ́n ní wèrè wọ́n ló ní wèrè wọ́n ní mental problem ní kinní tó ń ṣe yẹn mental problem náà ni kò gbómìnir kan kò á máa fi flẹ́ǹtì kiri kò lélẹ̀ kò gbé sílẹ̀ á máa ní ẹni yẹn gbánisọ̀ nípa ọkùnrin ṣe balẹ̀ ọkàn ọkùn obìnrin tó bá lò tó gbé tó pati ọkùnrin máa balẹ̀ báwo everybody kàn lè máa faṣọ gbéra everybody kàn máa ṣe rí i pé you are sitting down there wàá máa lóun jẹ ayé orí ayé òṣùwò ló ń jẹ kò dẹ̀ ní da fáyé burúkú ayé burúkú tó ń jẹ yẹn àti gbogbo àwọn tó bá ń support ẹ fún iṣẹ́ burúkú tó mọ̀ ẹ̀ pé òun ṣiṣẹ́ burúkú yẹn gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ ẹ̀ pé òun ìkà tó dẹ̀ ń support ẹ ọlọ́run máa bà tiwọn jẹ́ bẹ́ẹ̀ sùn kò ní pẹ́ kò ní jìnà ọ̀run máa gbé wọn bá ọ̀run máa já okùn ẹ̀mí wọn okùn ẹ̀mí wọn ni a máa sọ pé òun ló pa ẹ wásílà o a máa tàgbìn lára rọ ẹ wásílà ẹni wásílà tó kú ẹ ṣé wásílà nìkan ló máa kọ́kọ́ kú ni bàbá ọmọ mi tó kú yẹn ọmọ ló jẹ́ lọ́wọ́ bàbá ẹ̀ ìwọ gangan ló yẹ kó kú kì í ṣe wá sílá abó ya wèrè ní ó ya wèrè ní ẹni tó bá ti bá mi sùn rí tó tó wá ṣèkà fún mi tó tún gba owó mi tó dẹ̀ fún mi lọ́wọ́ tó dẹ̀ ń wá dáńfọ̀ mi tó bá gbogbo jẹ́ òun kò ní dáa fún yín sà ayé yín ò ní dáa kò ní pẹ́ńsọ̀ fún ẹ sí o olórí burúkú a máa gbé ìyàwó kẹjáde wọn fain wọn fain tẹyàn bá ti wà tẹkàn lọ dẹgẹrẹ ìṣòrí burúkú fún wa nǹkan tẹ mọmọ ní kò ṣe kiri náà nìyẹn láti má jẹ kó lè focus wàá máa ṣe fáwọn gọọmẹǹtì ẹbí pé wọn da bó ṣe sọ gbogbo wọn Arẹ́gbẹ́ṣọlá náà bó ṣe sọ di terrorist gbúrú nìyẹn ìwọ ló máa ń fọwọ́ tí I Arẹ́gbẹ́ṣọlá specialize your friend ṣé wọ́n blog? But you are. Eh, sábàdì náà tó ń blọ́ọ̀gì ẹni tó máa ń blọ́ọ̀gì ẹ̀wọ̀n tó ti lè gbé lọ nàìjíríà tó ti ṣọ́tọ̀ pẹ̀mẹ́ Arẹ́gbẹ́ wà ń bẹ́ tó ti ṣó blọ́ọ̀gì Arẹ́gbẹ́ ṣó blọ́ọ̀gì Ọ̀ṣínbàjò ìwọ ló wà ń díẹ̀ náà wà máa ní ó tún ti bẹ̀rẹ̀ sí kò wọ́n náà ló máa sọ pé kí ẹ sábàdì ìwọ ló máa bẹ̀yàn sí ìwọ náà ló máa ní kán ṣe kiri sí ẹ jẹ́ kó ṣì dànù sígbó òjòwò mi rí ni inú ẹ kí ló máa kí ni kí ló ń dùn ẹlẹ́wọ̀n tó ń sago mọ́wọ́ tó máa ní o báyọ̀ sọ wádẹ́ máa bá yí àwọn obìnrin jẹ́ wàá máa sọ wípé wàá máa lóun jayé orí ẹ̀ why tí wọn fi investigate ẹ you a criminal you a killer alájàlẹ̀ ṣó lájàlẹ̀ àbó òní alájàlẹ̀ wọn ni wọn borúkọ jẹ́ mi ò borúkọ anybody jẹ́ mo ti ń sọ̀rọ̀ láti five years mi ò borúkọ anybody jẹ́ ìtẹ́nìkan kò jẹ́ torí pé èmi ó ṣojú mi kò ní wọn gbé sórí ilé wa bá mi ò borúkọ anybody jẹ́ gbogbo bàtọ́ wà mẹ́ẹ̀ gbogbo ètò jẹ́ ti jẹ̀bú òde wọn jẹ́ kó sọ kí ló dé àwọn sínétọ̀ gan wọn fi ń bayé wọn jẹ́ gbogbo náà máa gbé kí ló dé tó fi ń ṣèkà wọn máa lóun ní kò sí street kan tóun ò mọ̀ wọn máa ṣakọ ẹlẹ́nu bí ẹnu asín ẹlẹ́nu bí ẹnu ẹyẹ bú mi ní kán bú mi ọ̀tọ̀ búfálò orúkọ tó bá wù yàrá jẹ́ kó pè mí èmi kọ́ ni mo ta jẹ wọn elérògùn èmi kọ́ ni mo sọ pé kò dàbí ìràn kó dàbí tèkú kó dàbí tológbò kó dàbí tèkú asín ajẹnifẹ́ni èkú asín agẹnijẹ olóró lẹ́nu wọn lékun sí wọn léjò sí wọn ìka ènìyàn ní mo rí tó kọ gbogbo àwọn tó bá ti ní ó sọ̀rọ̀ òun báyìí ó máa lóun pa àwọn ìwọ́jọ́ lọ́hùn ni sọ fún wa tó bá jẹ́pọ́ lọ́hùn ni ẹ́ láyé rádaràda i'm not the one stop lying against me èmi ò lè bí ìbejì kí lọ ọmọ mo like ọmọ to stop doing that rubbish to me you are only looking for things to nail me you have nothing to against me that's why you are saying okay oh, òun ló fàdúrà pa wá sílá àbí did i am i in Canada then. I wasn't in Canada. I, wa I have not. I was in America when Wasila died. And that time, no kedere, a lot of people lost their children. I'm not mocking anybody. A lot of people lost their people. The father of my baby is a son of somebody now. What is your problem? She be poison mo ní àwọn union yẹn tó union ló pa bàbá ọmọ mi yẹn. Ṣé èèyàn mi pé MC I mean, all the jẹ́ MC toba toba bẹ MC náà láti ṣe tó bá bẹ̀mí sí láti ṣiṣẹ́ burúkú náà ìwọ náà bẹ̀mí sí náà kí ló dé tẹ́mi sí máa ń ṣèdè mọ́ gbogbo àwọn èèyàn tó bá ti ṣe ìwọ náà MC máa ń ṣèdè mọ́ gbogbo ẹnikẹ́ni tí ò bá ti fọwọ́ fún ẹ nígboro ìgbà tí yóò ṣùpá ń bú ẹ MC ṣèdè mọ́ pé kò gbúdọ̀ pọkàn lóṣòdì ṣé aṣáájú ló ní kó ṣe bẹ́ẹ̀ gbà yìí ìwọ ni náà ó dẹ̀ máa ń fìyàwó ẹ̀ sọ́wọ́ gbogbo èèyàn báyìí ni pé kán fẹ́ kán dorand gbogbo èèyàn tí ọba ti fi tiẹ̀ ṣe nínú olórin mc máa ṣẹ̀dẹ̀ mọ̀mọ́ ìwọ́n ló kọ́kọ́ lò náà ó dẹ̀ máa ṣe kúlẹ́kúlẹ́ bíi pé bóyá mc yẹn o ẹ̀mí ẹ̀mí o ṣe báwo ni mc ṣe dọ́dọ̀ aṣíwájú gan ìwọ́n ló kọ́kọ́ lò náà ìwọ́n ló introduce tọ́ọ̀gì sí sísẹ̀mù nàìjíríà especially yorùbá yẹn náà ó tí wọ́n níbi mo wà ń bẹ̀ ni lọ́jọ́ tí ọlọ́run wà wá tó gbé tó tún fẹ́ lówó náà ṣé màálù lògùn gbé wá ó gbé wọ́wọ́ wá bẹ́ẹ̀ the same day náà ni MC wá bóun ṣe ń lọ báyìí wọ́n ló ń sọ̀nà onídòwọ̀rì tó dẹ̀ àṣù MC because nígbà yẹn MC ò tí ì jẹ́ kankan ó dẹ̀ ti sọ pé ẹ̀yẹn ẹni tó pè lọ́lọ́run wá ó ti jẹ owó gbogbo àwọn girlfriend ló ti ń tó ń gbà yẹn gbogbo wọn pátá tó wọ́n bá ti wà lọ́wọ́ ẹnìkan báyìí wàá wò pé ṣe owó wà lọ́wọ́ ẹ ló fi ń bá wọn sùn ẹni anybody tó bá ti tọrọ yẹsùn lọ́wọ́ mi tó dẹ̀ respect mi tó dẹ̀ tún fi mi sọ́wọ́ èèyàn màá bú ẹ bó bá ṣe fẹ́ kórí fún mi ó máa rí bẹ́ẹ̀ fún ẹ bó bá ṣe fẹ́ kórí fún ọmọ mi adébùkọ́lá ó máa rí bẹ́ẹ̀ fáwọn ọmọ bú ọmọ ẹ simple as that tó bá fẹ́ kí n kú wa kúkú ìyà ikú ẹ̀sìn kó òkúta wọn máa kúta pọ́ orúfọ́ orí ẹ ni wọ́n ṣe fi ń fọ́ orí àwọn tó bá pààyàn nàìjíríà. mi ò olóyè burúkú lẹ jẹ́ sà àsìwìn. olè aláìní tìjú àmàlìkọ mi ò fọwọ́ fún ẹ mi kódà mi lè fún ẹ lákùrẹ́ débi débi àkókò lọ́hùn lọ́hùn mi lè fún ẹ lọ́wọ́ mi lè fún ẹ lákùrẹ́ mi lè fún ẹ lákòókò. nonsense gbogbo ọmọ yẹn gbogbo àwọn ọmọ yẹn ó máa tàgẹ̀ mọ́ gbogbo àwọn pọlítíṣà yẹn ó máa tàgẹ̀ mọ́ gbogbo àwọn pọlítíṣà yẹn ó máa tàgẹ̀ mọ́ gbogbo pọlítíṣà yẹn gbogbo ọmọ yẹn ó máa tàgẹ̀ mọ́ gbogbo pọlítíṣà yẹn láyé bàjẹ́ a wá máa a máa já àwọn èèyàn kúrò tó bá ti ṣe kó má gbowó tó bá ti ṣe òun nìkan ló fẹ́ máa jẹ ṣó kọ́tọ́rìsì ṣó kọ́tọ́rìsì nígbà tí wọ́n ṣe ìjẹ̀bú kakọ̀sì ìjẹ̀bú lòun àti fúlàní kakọ̀sì ńlá yẹn ṣé o kọ́tọ́rìsì gbogbo ilẹ̀ ìjẹ̀bú òde ilẹ̀ onílẹ̀ ló ti gbà ó fẹ́ fi padà sí sórí sórí tí mo sọ lánàá bọ́ ṣe gbé wá fún mi àbórúkọ èèyàn jẹ́ wọn ò tí ì fẹ́ tó o bá ti investigate yín anybody tẹ́mi ẹ lè sọ pé àwọn kan borúkọ yín jẹ́ o tàwọn tó wà lórí facebook wọ́n gbé sórí fún ọkọ̀ tẹ́ni ó ṣojú mi kòrókòrò kan tẹ́nìbọ̀dì bá sọ pé mo borúkọ oúnjẹ ayé ẹ̀ máa bàjẹ́ ni ìwọ́n tó yẹ pé tó máa sọ pé tó bá ti lọ bú ọ tó bọ́lá yẹn ẹ tó bá ti lè lọ bú sí wàá gbowó gbowó kó kú ni ẹnìbọ̀dì tó bá ti wá bú mi tó gbowó tó bá fún lówó láti wá bú mi kó ṣòfò tọmọtọmọ tó bá ti bímọ káwọn tó ní ẹ kó sí ẹ wọn máa ní kó má ṣe pé ẹ̀yin fowó bá mi jà mi ní lè fi èmi náà kílé mi kẹ́mi náà fi ọ̀rọ̀ àti àṣẹ ọlọ́run tó fún mi kẹ́mi fi bá jà ṣé mo yọ̀ ọ̀dẹ ni màá ní ó ṣépè fáwọn ọmọ ọlọ́mọ ehun èmi ń ọmọ mi tẹ́pọ́n lójú àti ọmọ bàbá ọmọ mi tẹ́pọ́n kì í ṣe ọmọ ọlọ́mọ èmi náà tẹ bá jà tẹ gbowó sọ̀nà ọmọ kì í ṣe ọmọ ọlọ́mọ ni mo jẹ́ kò ní dáa fún ẹwà sí o ṣàn tó dáa jẹ láyé bàjẹ́ onígbánikù tóbìnrin èmi rèé mo sanra mo ní ò dẹ̀ tí láti lẹ̀ Mrs. Bọ́lá for real ṣé mo tí láti lẹ̀ ní mi tí àbí oore náà this is me ṣé mo tí láti lẹ̀ ní. mo dẹ̀ na proud of my stature big and bold and smart a grandma tó ti bímọ tó ti lọ́mọ tó tún dúró dédé iṣẹ́ tí mo ti ṣe láyé tí yàlájẹ́ ẹ̀ bá ṣe o lè dúró báyìí yàlájẹ́ mo sọ o lè oníjìbìtì ọ̀lẹ́dàrún ọlẹ́nìyàn máa lọ sórí Facebook bọ́ bá ti lọ síbi eré tó máa fojú ó máa dídí bá wọn máa wo gbogbo àwọn tó máa tún mú ni ó máa wo gbogbo wọn báyìí ni o lè aṣọ aláṣọ lọ̀gá ń dàbúra láyé bàjẹ́ tó bá gbóbìnrin kan they are powerful women anybody tí o bá ti sọ pé kí orílẹ̀-èdè nàìjíríà dáa tó bá wà ní àwọn tó ṣàjálẹ̀ Mercy Aigbe ìgbà tí wọ́n lọ ṣàjálẹ̀ òun náà ṣàjálẹ̀ náà ìgbà ẹlọ́gbọ́n fíìmù kan tó ṣe nígbà tó ń fẹ́ tó ń fẹ́ ìfẹ́lẹ̀ tó fẹ́ wà sí mbà yẹn ó ṣe fíìmù kan tó ti lọ sínú igbó tí wọ́n ti gbé gbogbo òṣàbá ìjáde lẹ́yìn náà ló wá ṣe kinní kan go for kinní kan ẹ lọ́wọ́ dáadáa all those celebrating gbà gbogbo àwọn tó ti ṣe they are speaking from their experience Don't you pẹ́ Don't you bá but thank God for Facebook and thank God for phone now that is leaking a lot of things a lot of things tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa pààyàn ṣe wọ́n máa àṣírí wọ́n máa ń tú ni but nísìnyí torí phone. a lot of phone have been busted a lot of them have been investigated a lot of secret ló fi ń jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan wọ́n máa ní tá a bá sọ̀rọ̀ kan máa ní wọ́n purọ́ mọ́ wọn ni wọ́n purọ́ mọ́ wọn ni wọ́n purọ́ mọ́ wọn ni wọ́n purọ́ mọ́ wọn ni ok wọ́n sọ̀rọ̀ nígbà táwọn èèyàn bá gbé sórí wá fún mi tí n bá gbàgbọ́ èmi ń gbàtẹ́ ṣe kàfẹ́ mi kòrókòrò tó bá sọ fún mi pé ẹ máa ń rọ̀bù ṣé máa sọ pé rọ̀lẹ́ pa ni máa sọ pé nìyẹn purọ́ tẹ́ ẹ ṣe kàfẹ́ mi tẹ́ ẹ dàmú lólè lókòrò ojú tẹ́ ẹ ṣe kà fún mi báyìí àwọn máa sọ pé bọ́gbọ̀n orúkọ wọn jẹ tẹ́lifọ̀dì bá sọ mẹ́wàá máa sọ pé òótọ́ ni. during the time tí wọ́n fi ń jà mí lólè ṣọ́mọ Wàsíù ọmọọṣẹ́ Wàsíù ṣó ń gbowó lọ́wọ́ bàbá ọmọ mi ṣé wọ́n wílé bàbá ọmọ mi àti sáríà tó máa ń wílé bàbá ọmọ mi nígbà tó wà lóṣòdì èyí tó pè ń gàjí yẹn ọmọọṣẹ́ Wàsíù kan ni ṣé wọ́n ń wù ilé bàbá ọmọ mi gbogbo àtúntò ẹ̀ ń ṣe kinní náà tí bá dé pati wà sí àmà ní kọ́mọ àdìbáṣì ní ti pati bó ṣe ń wù ilé bàbá ọmọ mi ni wọ́n ń wù ilé mi ọ̀n ti tán pa bàbá ọmọ mi kò ní dáa fún ẹ wà sí òrè pé mò ń bẹ̀rẹ̀ kò ní yẹ òfò lọ́ọ̀ṣì I'm not afraid of you. I just want peace to reign. And tó bá dẹ̀ ní kí peace reign tó bá ní pé ẹ̀ don't talk jọ́yẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ yín kẹ́ẹ̀ẹ́dọ̀ kọjá o jẹ́ ń sọ fún ẹ ìyálàjà ẹ̀gọ́ òtó àwọn kan bàtà àwọn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá wá débì kan ó tó wá tó ẹgbẹ́ ó ti ọlọ́run kò kì í ṣe ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ náà lọ́mọ ẹgbẹ́ ẹ̀ òkè ọlọ́run kì í ṣe ẹgbẹ́ ẹ̀ lọ́mọ ẹgbẹ́ ẹ̀ kò jòkó jẹ́ kó kó sì dànù sígbó téèyàn bá lọ́kọ̀ ó lálàáfíà ni don't wùlé mi you wùlé mi I wùlé you you come for me you show your face pé powerful woman kan tó máa ń sọ̀rọ̀ àwọn tó lágbára ọlọ́run ló lágbára àtàwọn tó ti sọ̀rọ̀ a sọ̀rọ̀ pé wọ́n pààyàn àìgẹ́sì àwọn ọkọ̀ tí ò da àwọn èèyàn ní powerful person àwọn tó bá ń ṣàjálẹ̀ tó ń sọ orí burúkú kẹ́ kó sì lọ kó sì lọ for this tenor tó bá ṣe fẹ́ sọ pé kí ìjọba ìdá tó wá sí òníjó da tó máa káṣẹ́wó kó gbogbo lórí burúkú kó gbogbo àwọn òṣì máa ṣe orí burúkú ìyẹn wá dà bá ti àwọn èèyàn síbì kan ariwo èèyàn náà máa pa wọn ò ní jẹ́ kí wọ́n ṣe àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí fúráká bẹ̀rẹ̀ sí wù wọ́n wù pé ẹnìkan ti bú yín o nígbà kìkan máa ṣe bí pọ́ngbòjà yín ẹ máa rò pé èèyàn gidi ni aláyé bàjẹ́ a máa dálẹ̀ a máa ṣe ìgbà tí Lizzy Anjorin tó gbèjà ẹ tó bẹ̀rẹ̀ sí sọ pé ọ̀rọ̀ ọmọdé ọmọ ní fọwọ́ ṣe báyìí kọ́ ló bẹ̀rẹ̀ sí ṣe nífun bólẹ̀ ti lọ kó four hundred million ní Àbújá tẹ̀tí ń kó gbogbo owó Nàìjíríà tí Nàìjíríà dẹ̀ jẹ gbèsè jẹ̀búrò wà jẹ̀búrò wà jẹ̀bú òṣìwò alájà alẹ̀ jẹ̀bú. somebody came to me that time wọ́n gbé sórí wa ni ní during that time tí Wàsíù máa ń praise àwọn yìí ìjẹ̀bú yẹn tó máa ń pèsè àwọn ọmọ yìbò gbà yẹn wọ́n lo àwọn ọmọ yìbò láti abọ́ọ̀tì ṣùgbọ́n mi bàbá tó kú yìí má jẹ́ n go back to your story o don't let me go back to your story this time around mú dẹ̀mí tó ṣe sọ yìí kó lè lọ ṣẹ́ẹ̀kì ilé ẹ gbogbo resort gbogbo bó ṣe rí owó yẹn ní táàmù tó ṣe yẹn contract wo ló gbà tó fi kọ́ resort tó gbogbo pa gbogbo ilé àwọn èèyàn wàá sọnà sílé àwọn èèyàn níjẹ̀bú òde the only ẹ̀mí bàbá kan tó close mọ́ aṣáájú ní jẹ̀bóde tó jẹ́ ọmọ jẹ̀bóde tó jẹ́ sínétọ̀ kan lábùjá wọ́n lè eliminate wọn apariwo ń bí náà ní kó tó di pé wọ́n stop láti máa eliminate ẹ̀yàn wọn ni wọ́n fẹ́ pààyàn kan lórí Facebook wọn ẹ̀mí ẹ̀ máa bọ́ ni o ẹ̀mí ẹ̀ máa bọ́ ni o wọ́n máa sọ lórí Facebook níta ló ń sọ fún un wá tinubu yẹn náà tó ń ṣe nísì pé ẹni lẹ́wà ń bẹ̀ anybody that say jargon about my i treat their fọkọ nobody can treat any fọkọ ní o sọ jargon nípa ẹni bọ̀ torí gbogbo fọkọ gbogbo jargon àti gbogbo nonsense ẹ ṣe fún mi nobody treat your fọkọ So with my mouth, I took to fuck up. MC mi ò tí mọ̀ kí n tó mọ̀ ẹ́ ìwọ ló jẹ́ mọ̀ gbogbo wọn pátá porogodo ìwọ ló download mi sọ gbogbo wọn mo dẹ̀ bèèrè lọ́wọ́ àlùfùlàmì àlùṣùkúná bẹ́ẹ̀ nígbà tó náà nígbà tó darapọ̀ mọ́ mu ni ẹjọ́ kí ni mo ṣe wọ́n ní wọ́n ní kọ́ńfì gbòòrò wọn mi ta ló sọ ìwọ náà ni ìwọ ni wọ́n ló sọ pé kọ́ńfì ború wọn mi òun náà ṣe bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ efele pé àjálẹ̀ wà ó dà pé mi mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọlọ́run ò dẹ̀ jẹ́ mọ́ kílódé kílódé wọ́n ní ìwọ ó ṣe máa báyàn sùtọ́ tó máa ló fẹ́ẹ́ tó máa ní kọ́ fàyè wọn ebi ní kọ́kọ́ ló máa kọ́kọ́ ṣe fún ètùtù tó ní kó máa ṣe fàyè ó yá wèrè ni wọ́n fọmọ rẹ̀ bọ́ rẹ̀ tó bá jóògùn kan ló ṣe ó sì gbé àṣìgbé ló gbé ọmọ ní wọ́ọ̀dù ó sì gbé àṣìgbé ló gbé òun gbọ́dọ̀ mu àṣìgbé ló gbé ẹgbẹ́ mi lẹ́ẹ̀mí oṣù ọmọ ọwọ́ mi ń ṣẹran ètùtù mi ń ṣẹran ayé gbẹ́mílẹ̀ ìyáláyà mi gan ọmọ ayé ni bẹ́ẹ̀ ni ìyáláyà mi bàbá mi kò ń ṣọ̀gbẹ̀rì ìyá tó bí mi gan kò ń ṣọ̀gbẹ̀rì mo wá gbọ́ ọlọ́run gbọ́ nìyẹn mo fi gbogbo ilé mo gbọ́ ọlọ́run gbọ́ nìyẹn ibi tó ń forí mi sọlẹ̀ sí ibi tó ń forí mi sọlẹ̀ sí gbogbo nǹkan náà ń ṣe ń bẹ̀ níbi tó ń forí mi sọlẹ̀ sí ilé bàbá mi mi dẹ́ sọmọ àlè wọn ọ̀gbóyún mi wá mi ò ń ṣàkọ́bí ọmọ kọ́ mọ̀ bá sọ pé ìyá ẹ̀ ti lóyún kan tó wá ṣe kinní ẹ̀ inú ilé bàbá mi ni wọ́n ti sun oorun tèmi ibẹ̀ ni wọ́n ti bí mi ni wọ́n tún bí mi sí kódà wọn ò bí mi sí hospital inú ilé orò ni wọ́n ṣe tán fi bí mi àbó ya wèrè mọ́tilẹ̀ ni mo sọ fún ẹ mo ní mi ò ń ṣe ṣìnà lọ́jọ́ tó bá mi sọ mo ní mi ò ń ṣe ìyá and they send on any of you to come and play on my intelligence you will tell you will ẹ máa tẹ́ mi because awo go ò ní gbé ẹ mọ́ awo ẹ ti tẹ́ awo ẹ ti ya ó yá bẹ́ẹ̀ ni mo sọ tó o bá ti gbé nǹkan tí ò bá yẹ kó o gbé wàá sọ lẹ́nu tó o bá ti gbé nǹkan tó bá ti ṣe mí sè wàá sọ lẹ́nu ìtì ẹ mo rí to o ò ń fẹ́ relent ìwọ ló dá mi ni ìwọ lọ́lọ́run ni ta ni ẹ́ wàá máa ní tó bá yẹ nǹkan bá ti ṣoore fún ẹ̀yẹn náà ló máa pa ló máa fi ra kógo tẹ̀lé máa pọ̀ sí bó ló ń kó lọ owó wèrè tó ibi tó gbogbo ogo wèrè tó kó tó lówó fẹ́ kọ́ stadium tó fẹ́ di olówó nàìjíríà máa tó parí hòtẹ́ẹ̀lì tí bàbá yẹn ti kú sí ẹ máa yánkì wọn ẹ máa yánkì wọn kọ́ máa bìlí pé máa yánkì wọn máa yánkì wọn máa yánkì àwọn èèyàn olè frosta. wọn ò investigate ẹ rí why are you bigger than ìwọ ló máa sáré lọ bá eh, eh, kí lorúkọ gbaja gbaja gbaja mi gbaja mi wàá máa ṣe bí ọ̀rẹ́ sáwọn èèyàn ìwọ dẹ̀ ló máa pa wọ́n at last i never see wàá máa ṣe bí ẹni tó fẹ́ràn that's what amaze me i've never seen person like you in my life wàá máa ṣe bí èèyàn gidi wàá dẹ̀ ìwọ dẹ̀ ló máa máa ṣe kàfẹ́ nìyẹn mo fún ẹ ní last one fi mí lọ́rùn lẹ̀ i'm not the one that killed your daughter if i want to pray for somebody to die it's you that will die ìṣíò ni tó dààmú ayé mi torí wá sílẹ̀ àwòdà mi láàmú but ìwọ kọ́mákàn máa bèrè lọ́wọ́ ẹ̀ nípò pàyà òpó mọ́ èmi kọ́ náà màmá yìí mi ò fi yọ̀ wọ́n màmá kò fó bọ́knà wọ́n láwọn wa mọ́tò níjọ́ kan wọ́n ní yí ẹ̀kọ́ wọ́n sọ sórí orí Facebook mo ti rí wọ́n ní ọmọ wọn kan kàn pé wọ́n báyìí nígbà tó yá o ipò wọn lásìdẹ̀ǹt pé ó dẹ̀ bá wọn sọ̀rọ̀ pé wà lórí driving pé létà kò kò pẹ́ kò ju sọ̀mù ní wọ́n kàn pé wọ́n pé ọmọ yẹn lásìdẹ̀ntì ó ti kú bàbá má bò fòfó bọ́gbọ́n mo rí orí Facebook during the election ní ẹnìkan gbé story yẹn wá wọ́n dà pé wọ́n interview wọn the same thing happened to aṣáájú Bọ́lá President Bọ́lá Ahmed Tinubu mi ò fi yọ̀ wọ́n o I'm just saying it kí ló dé tí o wá rò pé káwọn èèyàn kan wá máa wò ṣé ń gbogbo bàbá yẹn mo ti ṣé mo mọ̀ wọ́n rí ni irú bàbá Tinubu sì ṣé wọ́n ní bísẹ̀ pẹ̀lú mi ni mi ò mọ̀ wọ́n rí wọn ọ̀dọ̀ mi ò dẹ̀ ṣe politician kọ́ mọ̀ bàṣẹ́ pé mi àti wọn jọjọ jà ìjọ́dẹ̀ ṣe wọ́n rí yẹn ó ṣe bàbá màmá Overbrook náà it may be coincidence and because àwọn mi it may be coincidence and it can be and people can be in a ó lè wà mi under it also but I don't know because mi mi ò ṣe politician mi ò dẹ̀ tí ì mọ̀ yín gbà yẹn mi ò tí ì mọ̀ yín but ìwọ ìgbà tí mo ti mọ̀ ẹ́ awẹ́lẹ́kà mo wà kí n tó bá Canada bí èmi kọ́ mo pọ́ mọ́ ẹ sí kùsẹ̀dẹ̀ lọ́mọ náà so kí ló ní tó bá sọ pé bọ́wá sílá every time wàá máa ní contact mi pé torí wá sáré o ṣe ń gbógun tì mí ó máa tẹ Wasiu, ó máa tẹ I want to come to Nigeria kó wá sọ fún mi pé ò ní àjálẹ̀ kó kọ́kọ́ lọ investigate ẹ tó kọ́kọ́ jẹ́ kójú tiẹ̀ ná we are accused of àjálẹ̀ and you are not being investigated up to today and you are telling them that wọn borúkọ jẹ ṣé ìwọ ti gbára ẹ sílẹ̀ pé wá investigate mi o ọ̀rọ̀ tí Bọ́lá sọ gbogbo ẹ̀ irọ́ ló pamọ́ mi o àti gbogbo nǹkan tóun ti ṣe Nàìjíríà sójú àwọn èèyàn fọ́ ni sóò pààyàn ní school ó pa student ó sọ àbó pa ó yìnbọn fẹ́yàn mélòó ló ti yìnbọn fún níbi tó bá fẹ́ pé wọn ò jẹ́ kó kúrò lọ́nà wọn ò jẹ́ kó kúrò níbi ó fẹ́ lọ èèyàn mélòó màlẹ́kà pa èèyàn ní two thousand and twelve kọ́ni àbí eleven ní ẹ̀pẹ́ ọmọ kan torí pé wọ́n dúró ó ní wọn ò tètè jẹ́ kó kọjá bọ́ ṣe yìnbọn ó bí mẹ́sà ṣe yìnbọn fún ni wọ́n ṣèdè fún ni pé for some time kò gbúdọ̀ wọ ẹ̀pẹ́ ṣé rọ́gbó pa ìwọ náà bó ṣe yìnbọn tó pa ọmọ skul lóṣù nìyẹn bó ṣe yìnbọn tó pààyàn jẹ́ bóde bó ṣe pààyàn kiri lẹ́kọ̀ọ́ nìyẹn ṣé rọ́ ni mo pa ṣé wọ́n bá ìbọn písù lọ́wọ́ ẹ kí ni ipò ẹ ní nàìjíríà ṣé wọ́n jẹ́ sójà tó máa bá písù lọ́wọ́ ẹ kí ni wọ́n ta ló fún ẹ ní wọn kì í fún àwọn ordinary bloody civilian ní písù lancers how did you get it you are killing people and they ever set your home and then bragging why you disturbing my life that eh, eh, tí wọ́n bá ti yọ tiẹ̀ kúrò ní ọ̀rọ̀ mi mo mọ̀ ẹ́ kí n tó mọ̀ ẹ́ tí n bá post tí mi ò tí di blogger wọ́n máa two hundred máa comment three hundred sunday platform mi tó máa máa celebrate mi wọ́n máa ní pé ò ní bálù kankan ìwọ tó bá ní mo bá mọ̀ ẹ́ tó ní mi ní value. ò ní ní fálù mọ́ láyé because èmi Bọ́lá Fọláṣadé more than five hundred people have collected money from me on this social media so tó bá gbowó lọ́wọ́ mi ìyẹn mi pé mo ní fálù mo dẹ̀ ń fáwọn èèyàn nìyẹn people that are collecting money from me tí mi ò mọ adévalù wọn ni wá bèrè owó lọ́mọ why are you fencing my facebook pé tó bá ti ṣe tán àwọn thirty àwọn ten àwọn seven ló máa it for you to know that you are valued gbogbo yín pátá òótọ́ ọ̀rọ̀ la máa sọ ẹni tó bá ti yẹ mọ pé tiẹ̀ ló kàn lónìí a ti sọ tàwọn pásọ lánàá àti kú olórí ọ̀rọ̀ pásọ àti kú olórí ẹ̀ ọ̀rọ̀ iná àdèmọ́ máa hàn mẹ́rin gbogbo yín dábàá ti ṣe burúkú ẹ́ àmàsọ tó bá ti rí kankan mọ́ mi sọ gbàgbé tó mọ́ èmi kọ́ mo pa wá sílá Only Onipe, you said that Wasilawo is a sickle cell here, and she was alone, home alone, here, and she had the crisis of the sickle cell as usual because she could not move to call the 911 or they said they called 911 and the 911 didn't arrive on time or maybe the time they called the 911 the 911 maybe they didn't attend quickly she passed away am I the one that killed your daughter your daughter died here as a sickle cell Why are you blackmailing me that it's my prayer that kill your daughter? Tell me, if my prayer can kill, why can't you, why you, today you should not be alive? Because I've, tell I mean, I've been praying that God, everybody is stopping my life. Oh Lord, destroy them. Oh Lord, destroy them. Àwọn alájàálẹ̀, like tó ní kó fi borrow woman, Oh Lord, destroy them, ó yẹ kó ti kú Oh, Ó yẹ you ti kú, torí wọ́n ló that dàgbòrò rú. Wá sílẹ̀ àwòyẹ fún kú. But because the girl was sick and you want the girl to die, for your information, before ọkọ ọmọ yẹn few days to di ọkọ ọmọ yẹn tó kú kọ́ lọ wo page yẹn tó máa kọ́ síbẹ̀ tọmọ yẹn sọ pé bàbá àwọn ara àwọn ò o instead kó o pe àwọn èèyàn ìyàwó tó o fi sílẹ̀ torí pé o ti ṣèkà fún yẹn o ò lè pé tó máa ń tọ́jú ẹ̀ kó ní kó lọ bá kó tọ́jú ẹ̀ o bọ̀tíngbà yẹn o sọ lọ kọ́ lọ wo page yẹn tó o kọ́ síbẹ̀ pé Wasila ó kàn ń ṣe àgbọ̀ àgbọ̀ àmì àgbọ̀ ẹ̀kan kàn ń mì kò ní já ọmọ yẹn sọ fún ẹ wípé nǹkan kan ṣe òun bóun ṣe ń fì lára ó sọ fún ẹ ó dẹ̀ kọ́ ó dẹ̀ instead of kó o kó attend sọmọ náà because ó ti wù ẹ́ pé kó kú ó ti ń pè ẹ́ jù ó ti dà ẹ́ láàmú ó ti bìlí pé kó kú kúkú kó kúkú díjú fún un ó kọ́ sórí Facebook ẹ̀ náà ṣé rọ́ni oníwásílá olókàn oní ẹ̀gbọ́n ẹ̀pọ̀n àgbò bó o ṣe kọ́ níjọ́ náà lọ́hùn nìyẹn torí mo follow page yẹn mo wà of course I was here, you know that I follow your page. I was on your page. Then, of ó kọ síbẹ̀ níjọ́ Come on, yẹn few days, after some days, after some time, ọmọ yẹn wá kú. Ọmọ yẹn ti ní crisis for some long time. Ní to tó wá pa last one. Ó bá ń pè ẹ́, ó ní gbé call. To bá ń pè ẹ́, ó ní call. But tó wá rí, ó wá ní ẹ, wá sílá, ẹpọn àgbo kan mì ní kò ní já. Kò few days later, lọmọ yẹn wá kú. Ọmọ yẹn ti ní crisis. When they complain, everybody complained that when the girl was calling you, complaining, you didn't cause people to go and meet this girl on time. You will not pick up. Am I the one? Irresponsible idiot father. Where Were because we call you idiot, I mean irresponsible. That one make you crazy to tell me that, okay, my daughter also will suffer because you believe that my father, the father of my baby, is caring for the children. I mean, for his children. Yeah, that's why you believe you want to kill for my daughter to suffer wèrè near now? náà abóyá wèrè ní. every time wọ́n máa "Hey, you kill Wasila am I the one that sọ pé pé Wasila kó kó jẹ́ síkú sẹ́ni ṣé mi ni ṣé mi mo ní kí ẹ̀jẹ̀ kó jẹ́ ẹ̀jẹ̀ kò gbóná ẹ̀jẹ̀ your blood orí ni àwọn ọmọ tó bá bí fún ẹ tó bá jọ ẹwọn fine èyí tó bá ti ìyàwó tó bá jọ ìyàwó nìkan ló fine you are ugly ṣé torí pé owó wọn máa ní kíìtì kíìtì ọkọ ọmọ nílà you are ugly tiwantiwa ti so your spiritual and body is ugly when tó bá ti cute physically gan tọwọ́ ti sọ ọmọ etí tó ti sọ ọ̀bọ ẹ̀ di nǹkan bàbàrà o spirit ẹ̀ ugly you are too bad you too mean. o bá yàn sùn mi ò pè é mi ò sọ pé mo jẹ dòdò ẹ mi ń sọ o tún bẹ̀ mí jẹ́ pé o fẹ́ bẹ̀ mo tún kúnlẹ̀ bẹ́ẹ̀ pé mi ò kí mi ò lè fẹ́ yín sà ìkúnlẹ̀ ní búra tí mi bá kúnlẹ̀ bẹ́ẹ̀ ló bẹ̀ mí ló sunkún ló sunkún ló bẹ̀ sí sọ story mo ní a ah, níbo ni mo fẹ́ kà yín mọ́ bọ ẹyin tẹ́ ti bí gbogbo gbogbo obìnrin ayé lẹ ti bá sùn tán lẹ́dẹ̀ bá yé wọn láì dẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ń gbòòrò ó ní pé ẹ ló bẹ̀ ló bá sọ story ẹ eh, bí o ṣe fẹ́ fẹ́ obìnrin kan ẹ eh, tóbìnrin yẹn tó yẹ pé ọmọ tó kọ́kọ́ bí fún ẹ tẹ́sẹ̀ ẹ kan tó jẹ́ arọ ẹ eh, ọmọ yẹn ń kọ́ obìnrin yẹn ló jẹ́ káyé ẹ tó yẹ káyé bàjẹ́ ló yẹ kó kúkú wá bẹ̀rẹ̀ story mo story yẹn níjọ́ yẹn lọ bó ṣe sọ fún mi ó ló òdì sóònù ọmọ yẹn mo dẹ̀ mọ́ pé òdì sóònù ẹ̀ torí ọ̀rọ̀ tó sọ yẹn torí pé ó bá yẹn sọ ó kàn òdì sóònù ẹ̀ pọ̀ ọmọ yẹn ò ṣe é rí tó ní sọ challenges wá ń sọ̀rọ̀ pé wọ́n ṣe kinní ìwọ tó ń bu mi bí ó rí pé mi ò rí you mad níṣẹ́ mo sọ pé kó wa mo sọ pé fẹ́ fẹ́ wá sí I don't know God forbid I take out nù. òun ló máa fẹ́ yan ọkọ fún ẹ tó bá ti ṣe kíní you are not me téèyàn ba. sórí má worry. I don't like him ìwọ tó sọ̀sọ̀ kú sọ síbí I don't like him àwọn mò ń sọ̀rọ̀ àjálẹ̀ if anybody disturb me again I'm going coming back to your stories pátápátá you will tell them to you máa ní kó máa report page me anybody to bá dẹ̀ report page yìí to bá report page me lágbára ọlọ́run ò ní kádùn ò ní kìje ò ní jèrè ò ní tẹ́gbẹ́ ò ní pẹ́ láyé ọ̀run máa jókun ẹ̀mí ẹ̀ ẹnikẹ́ni tó bá report page yìí àdàbí tí n bá report ti tiẹ̀ o ṣùgbọ́n tí mi bá report tiẹ̀ tí mi dẹ̀ suggest mi fún ẹ tí mi dẹ̀ tag ẹ tó bá report page mi to disturb my page for me not to have money ọ̀run máa sọ yín dẹni ẹ̀yìn ọ̀run máa sọ yín di ẹni kúkúrú ọlọ́run máa já okùn ẹ̀mí yín ẹ̀mí yóò ní gùn ẹ ò ní jèrè ọmọ ẹ ní owó tọ́jú ara yín ẹ ní owó tọ́jú ọmọ yín ẹ ní tẹ́gbẹ́ mọ́ ẹ̀yìn ẹ̀yìn ṣáá lẹ́ẹ̀mà wà ẹnikẹ́ni tó bá report page mi lórí nǹkan tí n bá ti sọ tí n bá ti ń ṣe tí n bá ń blog so kẹrọra kó ṣìdànù máa sẹ pé àwọn kan ní powerful women who powerful women àwọn tó bá ń powerful women tó bá ti powerful women kẹ́ẹ̀kà wá powerful women kò ń ṣe àwọn tó ń kó China city tó máa kó sọ́run tó máa máa fi dẹ̀rẹ́sì láti máa fi ba yé àwọn ẹ̀jẹ̀ tó bá ti gbélé wa wọ́n á rán sí ẹ wọ́n á rán sí gọ́vnà kan wọ́n á rán sí sínétọ̀ kan orí yín máa gbóná nà because mo bá ṣe yín jẹ́ àkànní wọ́n máa rán eléyìí sí sínétọ̀ kan wọ́n rán eléyìí sí sínétọ̀ kan wọ́n rán eléyìí sí mínísítà kan wọ́n rán wọn wọ́n máa gbé wọn kiri kán máa fi wọ́n ṣe wàsíù ló wà mínísítà fọ̀ bayé èèyàn jẹ́ bayé àwọn pọlitíṣà jẹ́ dẹ̀ máa rẹ́rìn sí wọn mínísítà kó bayé èèyàn jẹ́ kó bayé àwọn èèyàn jẹ́ kó bayé àwọn pọlitíṣà jẹ́ kó sì máa bá wọn rẹ́rìn ìyẹn wàsíù ni you mad ni stop talking about Wasiu Ayinde go and warn wèrè ẹ tell don't don't come on my platform and tell me to stop talking about Wasiu Ayinde Wasiu Ayinde should tell people not to tag me about Wasila not to disturb me again Wasiu Ayinde is waging war against me underness and wọ́n ti sọ pé kí n sọ̀rọ̀ Wasiu Ayinde ẹ ti rí pé mo sọ̀rọ̀ Wasiu Ayinde látọdún tó kọjá ni you ṣe gbọ́ ọ̀rọ̀ Wasiu Ayinde lórí ẹnu mi ṣe gbọ́ lẹ́nu mi a máa purọ́ ẹ pray to kill my daughter Hey, who kill the mother of, the, the, the, of, your, of your daughter who kill who kill her kì í ṣe kó fẹ́ lọ pati ẹlòmíì ni ṣé pati ẹ ló ń lọ ní ọ̀nà Kwara tó fi lásìlẹ̀ tó fi kú apààyàn wọ́n pè ẹ́ lólè òun gbogbo ẹ̀mọ ẹranjó tó bá dẹ̀ ń pè ẹ́ ní nǹkan tó bá tiẹ̀ ti pè yàn ní nǹkan kò wá tiẹ̀ fọwọ́ ẹ̀ bó wá tiẹ̀ fọwọ́ wọ́n bá pè yàn ní àbí fún ńlá á máa pa fún ẹ̀mọ́ díẹ̀díẹ̀ lófo láyé bàjẹ́ amúrọ̀bà dédé àwọn olè ọmọdé wọn olè àgbà wọn olè wọn jagun mi wọn dẹ̀ máa sẹ́ wọn bọ́dún káwọn jẹ́ ọ̀tá ló máa ń ba nàìjíríà jẹ́ who are those people destroy nàìjíríà wọn bọ́dún káwọn jẹ́ o wọn bọ́dún káwọn jẹ́ o ẹ bá mi tẹ mo mọ̀ pé mo àti wọn bá máa mi tá àgẹ̀ kó gbọ́ alájàlẹ̀ alájàlẹ̀ how are you jàre aṣíwájú Tinubu ṣọlá president Tinubu ṣàlàfíà lẹwà ni ah, kí ló dé owó inú ìkan náà ni a máa ṣe jẹ̀bú kankan jẹ̀bú náà wà jẹ̀bú náà wà ṣé gbogbo owó tó pín fún yín gbà yẹn ṣé ìjẹ̀bú nìkan ló ní ni ìjẹ̀bú náà wà jẹ̀bú náà wà gbogbo owó tó pín fún àwọn ìjẹ̀bú tó ń ṣe wọ́n ń dó kiri bí wèrè ṣé ìjẹ̀bú nìkan ló ní owó náà owó nàìjíríà sí wọ́n jẹ́wó wọ́n jẹ́wó wọ́n yá gbogbo owó sílẹ̀ wọ́n pín yẹn wọ́n bá ní ká má sọ̀rọ̀ I will tẹ́nìkan tẹ́nìkan pé kò sẹ́ni tó fún mi lọ́wọ́ wọ́n ní tó bá ti kọ́ anybody nígbà tí mo sọ̀rọ̀ aṣíwájú kan níjọ́sí ẹ̀yin lẹ́jẹ́ kí n sọ̀rọ̀ aṣíwájú ẹ̀yin ní gbogbo yín lẹ́jẹ́ kí n sọ̀rọ̀ aṣíwájú aṣíwájú òṣè mi ò mọ̀ rí mi ò mọ̀ bàbá yẹn rí wọn ò gbowó lọ́wọ́ mi ẹ̀yin ní ó lè ọmọ aláwọ̀ fáìn níbo lẹ fáìn sí aṣunú. báyẹn rí wọn ò gbowó lọ́wọ́ ẹ̀yin ní ó lè wọ́n máa kó gbogbo àwọn yẹn náà tó bá ti wọṣọ kó bá ti wọ́n ti lọ gbé mẹ́sì àgbè àti lọ gbé wá àti lọ gbé àti lọ gbé wá àti lọ gbé ẹ̀yin mò ń bọ̀ sí i ṣé rí èmi mo mọ̀ yín ṣé rí tí Kudi ṣe fún yín yẹn èmi máa ṣe fún yín ó ti yẹn mẹ́ẹ̀ ṣé mọ̀ pé ẹni tí Kudi ṣe fún yín yẹn máa ṣe fún yín kò sí búlì tẹ́lẹ̀ búlì èmi máa ṣe fún yín bọ̀tí pé wọn ò ní tú orílẹ̀ pa tẹ máa jókòó síbẹ̀ pé orílẹ̀-èdè yẹn kò gbúdọ̀ o kò gbúdọ̀ gba o kò gbúdọ̀ gba o kí ló kí ló dé Wasiu Ayinde ó lè ó sọ̀rọ̀ ó lè ó lè ó lè Wasiu Ayinde ẹ jẹ́ kójú tì yín ẹ jẹ́ kójú tì yín ṣé irọ́ la pa gbogbo àgbáyé bá gbogbo àwọn tó wà lẹ́wọ̀n tó torí ẹ̀yìn olórí olórí mẹ́ta yẹn Pasuma Malaika àti Wasiu ẹ̀yìn mẹ́ta yẹn ẹ̀yìn mẹ́ta yẹn èṣù èṣù ọ̀dàrà àrò burúkú tó ń dọ̀bẹ̀ sọnù àwọn àrò tó fi ń sọbẹ̀ ọbẹ̀ òkùnkùn tó fi ń ṣe nǹkan tí ò da ẹ̀kọ́ sì lọ ẹ̀kọ́ sì kẹ́kọ́ rí burúkú wọlé every time ọmọ ẹnìkan máa máa jáde ọmọ ọmọ kan ṣe kinní kan ẹ̀kọ́ sì dànù Wàsíù you are too mean kí ló ṣe ẹ́ kí ló ṣe ẹ́ tí ò ṣe nìkan rí ẹ̀yìn kí ni màá gbogbo àwọn tí ọmọ wọn kú síbẹ̀ yẹn ṣé ọmọ wọn yẹn ò jọ wọn lójú mi ti dé Canada ọmọ ẹ jẹ́ sickle cell àwọn tí wọ́n ti pa ń kọ́ ọmọ wọn ò jọwọ́ lójó tó yìnbọn pa èmi ò dẹ̀ yìnbọn pọ́ mi àbọ̀rìbọ̀ lọ́wọ́ mi ìbọn ló fi pààyàn ló sú ọmọ sú odidi ọmọ ló pa tán lọ sọ sú ṣé lọ́la pa ṣé lọ́la pa ó máa lọ ta ló bá ẹ bo kéèsì yẹn mọ́lẹ̀ náà ṣé ọ̀gbẹ́ni amósù kan ló bo kéèsì yẹn mọ́ ta ló bá ẹ bo ṣé lọ́la pa mọ́ ẹ gbogbo àwọn politician ló máa máa sábà ló máa máa sábà nígbà tá mọ́sù kan débẹ̀ gbà yìí wọ́n dìdí wàá sọ fún mi lẹ́ni pé sọ fún òwèrè gidi àwọn máa gbalẹ̀ ẹ lọ́wọ́ ẹ o ó máa lo gbogbo àwọn politician tó bá lélẹ̀ asálọ́ba tó bá lélẹ̀ àṣòkèṣodò wọ́n máa ṣe bí nice person wọ́n dẹ̀ máa ṣèyàn má ṣe mí mọ́ o bó bá ṣe fẹ́ kórí fún mi lágbára Christ láṣẹ ìdùnmọ̀ rẹ̀ bó ṣe máa rí fún ẹ nìyẹn o bó ṣe fẹ́ kórí fádébùkọ́lá àtàwọn ọmọ mi bó ṣe máa rí fún àwọn ọmọ ẹ̀pọ̀ nìyẹn o tó bá fẹ́ kọ́ ọmọ mi kú òun ṣòfò ọmọ tó bá fẹ́ kí n kú ìwọ náà ò ní pẹ́ láyé èmi ò dẹ̀ ní kú ọmọ mi ò dẹ̀ ní kú àbúrò kan ní mi ṣe o ẹ sọ mí lọ́rùn lẹ̀ wọ́n ní kú òkì ń jẹun èèyàn kó pààyàn ṣó jẹ dí mi àbó jẹ́ ṣé mo bẹ̀ẹ́ pé mo fẹ́ fẹ́ ẹ ní olóṣì mr do mi mi mi mi mi mi mr public dog. àdàbí tó bá pẹ̀ mo tọ́ pé mo wo òwú mi tí ló tiẹ̀ tún gbé sẹ́nu lọ́jọ́ náà aláyé bàjẹ́ man idiot fi mí lẹ̀ kó páàkù ẹ̀ ó ń gbọ́ ìwọ ni mo kọ́kọ́ ìwọ ló bẹ̀rẹ̀ wèrè yẹn lọ́dún kọ́ fi gbọ́dọ̀ wọ̀n mí lọ́bẹ̀ bu àwọn àfa àwọn wòlíì oríṣiríṣi ìmí ìmọ̀ àti dẹnu lẹ́nu bá a máa níyẹn ìgbà táwọn báwọn lájú sọ lánàá ìkan tẹra wọn mọ́lẹ̀ báyìí pé kó má sọ̀rọ̀ nínú ilé mi kí ló ń bẹ̀rẹ̀ wá sílé mi fún simply because o ti wá mi o wá bí tó lè ròpù mi sí kọ́ máa sọ pé àbò ó ṣèkà ní àwọn oyó ti yé o ò o ní pé mo bímọ fún ẹ mi ìbímọ fún ẹ mo ní ṣé dandan náà fi ń bímọ fún yàn ni àwọn tó bímọ fún ẹ lánàá oṣù bó ti sọ wọn di àpàtì alápà ó sọ wọn tó lórí burúkú ni owó wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe ló máa báyé wọn jẹ́ ajẹnirun kankan wà dìfọ́ra ló jẹ́ kí la kọ òsì gan ìjẹ̀búrò wa ìjẹ̀búrò wa òsì ìjẹ̀bú dẹ̀ ti lọ ìjẹ̀bú ti ná ìjẹ̀bú tẹ̀nà ti lọ fúlàní tẹ̀nà is gone we are new era we want naija to be good we are new era ẹ ti wọ́n. jẹ́jẹ́ mọ́jọ́ kò ń jọ yẹn lọ́hùn torí pọ́pà torí pé Tinubu ló máa wọlé ó mọ̀mọ́ téèyàn kan bá ti ṣe èmi ò sí nínú àwọn tó bá ti tọwọ́ kó ti ṣe wọ́n ti sọ̀rọ̀ ẹ àwọn kan lè má lè sọ̀rọ̀ ẹ ṣóré mi téèyàn kan bá ti tó bá ti jẹ owó mẹ́rin tó gun àyà mi tí mi ìdẹ̀sọ́ pé kó gùn tó jẹ́ kó bẹ̀bẹ̀ ni ọlọ́ọ̀ Elédùmarè mo lè fi ojú ẹnu mi mo lè fi ṣe ẹ́ lọ́ṣẹ́ tó wá ṣèkà fún mi màá fẹnu mi ṣe ẹ́ lọ́ṣẹ́ láyé bàjẹ́ nonsense ma a máa kó bẹ̀rẹ̀ lánàá yẹn tí mo fi wà míṣẹ́ tí mo sọ pé mi lọ míṣẹ́ a máa sọ pé wọn eléyìí ti sílímù èmi ò sílímù jù báyìí lọ mi sọ pé mi ń ṣàṣẹ́wó mi ò dẹ̀ sọ pé mo fẹ́ ta bọ́dì mi my body is not for sale ìsinmi alọ́kọ tó bá dẹ̀ sọ pé wọn ò lọ́kọ wọn tó bá ní mi ní lọ́kọ mọ́ tó dúró síbẹ̀ pé tí wọn bá fẹ́ wọn ò ní lọ́kọ mi ní ẹ̀fẹ́ o kò sí nǹkan kan tó fẹ́ fún mi torí èpè wà lórí ẹ̀ mi lè jẹ́ pé kò já mi ó ti yé èpè wà lórí ẹ̀ ó kàn ń la gidi ni ẹlẹ́wọ̀n tó ń gbé gbòòrò tó bá jẹ́ amẹ́ríkà ló jẹ́ ẹ̀wọ̀n ló máa wà ẹ̀wọ̀n ẹ̀ máa gùn ju ti ìtàn kí ló adédọ̀yìn ò pààyàn ìwọ ní apààyàn níwọ̀ àwọn èèyàn mọ̀ pé ó pààyàn ó yẹ kó fún ẹ ní láìfì kó fún ẹ ní firing by school ẹ ní àti hanging tó bá ti hang ẹ tán tó ń fokùn so kó tó wá fáyà ẹ pàpàpàpàpà nonsense stop pretending nítorí ò bá jẹ́ má máa pè fáwọn èèyàn pẹ́ <laughs> àwa tá à ń gbàdúrà àwọn obìnrin tó ń tàgbòrò tó ń gbọkọ lọkọ yẹn àwọn ọlọ́mọ àti àwọn obìnrin tó ṣe kiri kan ni jẹ́ kó ń wá sí nísìn àwọn obìnrin máa plug àti yípo àtàwùsá o àwùsá ò sí nínú àwọn wọn ò sínú àwọn wèrè yẹn àwùsá wọn ò sínú àwọn wèrè obìnrin wọn yẹn bọ̀ tí ẹ rí ẹ̀yin Yorùbá yẹn àti yípo nu má tẹ̀ sójú yàrá yàrá yẹn lẹ́jọ́ mẹ́ta yìí o tẹ́lọ́ra kẹ́ pákó ẹ̀ terrorists and alajale people because àwọn tó bá ti ń ṣàjálẹ̀ they are terrorists ó ti yé hmm. ìjẹ̀bú they are terrorists kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àmì sí i. wàsíù ẹ̀mí ayé mẹ́ bá aṣíwájú yẹn tó sọ pé òun ṣe kíní ó hètè aṣíwájú kú wàsíù wàsíù hètè aṣíwájú kú ó kò máa pretend fún yín bó ṣe ṣe fún mi pé bó ṣe kọ́ ni barisa olórí ìwà tí barisa náà kọ́ ni olórí ìwà yé olórí ìwà jẹ ìwà làwọn agbójúlé yẹn finú tán nígbà tí barisa ti fi òṣùpá jọba orin bàbá yẹn bá má ba làjà mọ́ tó o bá ti bá wà tí ó làjà ó bá súnmọ́ ẹ báyìí ó máa ní kó wọ́n fẹ́ ń pọ́sìn á pọ́n ilé wa máa rí pé wọ́n máa ní wọn sódà tó bá kú wọn ní fìròmọ lójú wọn ní ròmọ rárá pé ó mọ̀ ọwọ́ mẹ̀sì ó ti yé tó máa fi pẹ́ níyẹn dànù ìgbà tí yẹn ti fìyà àgbà yẹn ẹ mọ ìgbà tó ti ní rárá dédé wà lórí ìwèrè ọba orin ọba orí burúkú ló wá jẹ àwa náà la tu ìbá ti jọba nígbà tí Awùjalẹ̀ bá ti kú láti fi six years ago àwa ti yánkì àwa la tu àwọn àjọ̀bọ̀n ọ̀làjú ẹ̀ ọmọlájú ẹ ọkọ ń bọ̀ inú máa bí ẹ máa náà borúkọ ń jẹ orúkọ náà bàjẹ́ irú ẹ máa jọba irú ẹ máa jọba ẹ jọ sá o a ti ẹ̀ mọ̀ pé aṣíwájú òtí ẹ̀ ní fi àwọn wúlígáns torí ètò ọ̀jẹ̀ tó ń hẹ̀pù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bu wọ́n lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni àwa náà àwọn tọ́lọ́run lò fún wọn. ẹ gbàgbé àwọn bíṣọ̀bù tí ọlọ́run ò mọ̀ ẹ gbàgbé àwọn pásọ̀ tọ́lọ́run ò mọ̀ àwa wà náà àwọn tọ́lọ́run lò fún wa I can boldly say it tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ fẹ́ ti torí kú ẹni bá fẹ́ kú kó lọ kú o sẹ́mi pé fìyà jẹ wá kúkú sọ pé kò sí problem but ẹ má fọ ọkàn ẹ̀mí mi and you fìyà jẹ mí mọ́ financially because ngbà tí mo mọ tó mo mọ̀ ẹ́ wá sí mo ti jẹ́ bomi rí ọjà tá mi rí mo tún náwó fún ẹ lórí state níṣẹ́ owó yẹn nìkan pati tí mo lọ lóṣìṣì máa máa náwó fún ẹ báyìí ìwà wá fẹ́ káyé mi bàjẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ àmọ́ àṣọ pé táwọn láti ti ẹ ṣe o báwọn ni wọ́n jẹ́ orí pé mo lágídí látọdún yẹn orí pé mi ò kọ́ ni yẹn mo ti gbàdúrà ní ọlọ́run dẹ̀ sọ pé ìjú ti ṣe báyìí so o ti rè ní last time o ti rè ní tẹ́nà tó lọ yẹn gbogbo owó tó fi kọ́ kìnìyàn náà KFCC kan bá wa prove kan lọ ṣẹ́kìnú ilé àjálẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́nìbọ̀ tó above the law nobody above the law gbogbo owó tó yẹ kán fi ṣe nǹkan yàmọ́ pé àwọn Yorùbá ló kígbe jù àwọn Haúsá ò ṣe bẹ́ẹ̀ yẹn kígbe ẹ̀rí ńgbà tí Buhari lọ ni ẹ̀rí báwọn Fúlàní ṣe lọ pàdé wọn ni ta ló wá pàdé Professor Tinubu I mean um, professor yọlé hmm, professor Yemi, ta ló wá pàdé wọn ta ló wá pàdé wọn ìbéèrè ni ta ló wá pàdé wọn ìgbà tó yẹ pé wrong people ni wọ́n pín owó fún ìjà ni wọ́n jà wọ́n wo fracas tí wọ́n fi lọ ni wọ́n wo fracas tí wọ́n fi lọ ni kọ́ kéèyàn dẹ̀ máa ṣe kéèyàn tó rẹ̀ mi irú yìí mo rí rí bí mo ṣe mo ṣe rẹ̀ fún ni àti gbogbo àwọn olórin yìí o irú èèyàn tí wọ́n jẹ́ àwọn irú bàbá Arẹ́gbẹ́ṣọlá yẹn náà àti irú bàbá Professor Yẹmí yẹn irú àwọn tí Wàsíù jẹ́ náà nìyẹn àti àwọn olórin yẹn tó bá ṣoore fún wọn ìwọ tó bá ti ṣoore fún wọn ìwọ náà fẹ́ yam tu ìwọ gangan náà fẹ́ pa ìwọ gangan náà máa dà láàmú náà máa dà ṣé kì í ṣe pé èèyàn ò kì í ṣe ìkàfẹ́ tó bá ṣoore fún o èèyàn ò kì í ṣe ìkàfẹ́ tó bá ṣoore fún o oore mo ṣe fún ẹ Wàsíù oore tó wá tì mí sàgbà ayé irọ́ lò ìwọ ló máa wọ ọkọ̀ ìwọ ló máa wọ ọkọ̀ ọ̀sà ìwọ ọkọ̀ ọ̀sà ìwọ ti kó sọ́sà odò tó dọ̀tí tó tó nílé wẹ̀já wọ́n ló ní nǹkan ẹ̀ kí àwọn bá ṣoore fún yàn máa fi re sán ni èwo ń ti yín ibi ni tó bá ti ṣoore fún wọn bá ibi náà máa fi sán kí ló dé kí ni tèmi àti ẹ kí ló ṣẹlẹ̀ gangan mi ìbímọ fẹ́ onímọ̀ bíbèjì kán ba lè sọ pé mo tàbí yòó kọ́kọ́ ìyẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí bá mi jà ó tàbí èjì ní o ló fi lówó èmi bọ́lá èló ni wọ́n gbogbo wọn tó ń sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ta thirty seventy million ṣé gbogbo bó ṣe ti wò mí àti gbogbo nǹkan tó ní mo ti pín láyé ṣé seventy million àbí ten million àbí one point five tán náà ń tọ́ mọ́ ẹ̀yin lẹ́ ń tọ́ mọ́ lẹ́ ń rọ mọ́ gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn ọlọ́run ní jẹ́ kémi láyé mẹ́ èmi tíyà ọmọ jẹ tọmọ pọn mi lójú tí mo lọ́ọ̀fù ọmọ ó rẹ pé èmi jẹ́ ìwọ ni tẹ máa ń fọmọ jẹ tẹ pọmọ jẹ tẹ pàyàwó jẹ tẹ pẹbí jẹ tẹ pa àwọn tó bá náwó fún yín jẹ gbogbo àwọn tó bá ti náwó fún yín tó bá gbé yín sókè tẹ máa pa wọn jẹ jẹ wọn tán ó tún kúrò mẹ́ ó tún sọ pé mo tún fàdúrà pọ̀ ọmọ kan ní Canada sódà àwọn ti Canada yẹn tó dẹ̀ mọ́ pé òyìnbó wọn wọn máa máa ń ṣe bí ẹlòmígbà níbi nínú ọkọ ṣe bí wọn kò yé wọn wọn lè máa sọ pé ẹ ẹ dangerous wọn ò ní mọ nǹkan tó ń sọ lọ́mọ tó the boy the girl is a sickle cell she died before I came to Canada I'm not the one that killed the girl she said she called 911 they didn't attend to the girl on time and they be calling òun ló máa ń pe àwọn èèyàn tó máa lọ bá tẹ́kì ọmọ yẹn ọmọ yẹn pè for days kò dá ọmọ yẹn lóhùn because ó ti fẹ́ kó kú ẹ lọ bèrè story yẹn kó wá ṣe tán máa ní àtibọ́lá bá ń sẹ́ pẹ̀rẹ̀ gbàdúrà ẹ káwọn ọmọ kan kú o káwọn yẹn kú káwọn ọmọ mi lọ́gbàdá káwọn ọmọ yẹn kú sọ gbogbo àwọn tó wá kú sí Canada yẹn kì í ṣe ìyá ló bí wọn bàbá ọmọ mi tó kú yẹn kò tí kò tí tó ẹ ṣé kò ń ṣe ìyá olóṣì nìyí sà mo wọ̀nù ẹni o kò jẹ́ kó rí àwọn yẹn pé ń sìn tó ti gbọ́ tẹ máa máa jáde powerful women kí àwọn ọmọ yẹn kọ́ máa kó àkísà kiri kẹ́ máa bẹ̀ wọ́n ìwọ náà ló gbogbo àwọn bọ́ìsì ọlọ́run ló ní pé bàjàbí àmìlà kò láìkó obìnrin púpọ̀ wọn bá fọ obìnrin bá yẹ ìjọba fi òun náà bá fi tú òun àti kí lorúkọ wọn ká aṣíwájú wọn bá tú wọn ká ni tẹ́lifọ̀dì bá ti dóyàwó wá síbà ó máa fi aṣíwájú bá wọn jà aṣíwájú òde nímọ̀ ó lè máa sọ pé aṣíwájú ẹni lé ètì ní o ó ètì ní o bó ṣe lé dínlò nìyẹn bó ṣe lé gbogbo ọlọ́lẹ́ wọn bá gbogbo wọn jẹ́ ni ìfún kí lorúkọ yìí tó bá lẹ́pẹ́ gómìnà yẹn ó máa bá gbogbo wọn jẹ́ ni Wàsíù wèrè nìyí sáà ẹ lọ kó ṣì dànù sígbó ẹ ẹ̀ ṣá lè jẹ́ president ẹ ẹ̀ lè jẹ́ senator ẹ gbọ́ wèrè tẹ́ lè jẹ́ náà lè jẹ yẹn ẹ ti gbọ́ ẹ má dẹ ẹ má yọ mi ẹ tẹ bá ti fẹ́ disturb èèyàn ẹ má disturb mi kẹ má máa rò pé torí pé Tinubu ti wọlé sí o ẹ yọ ọjà ìtẹ́nà yìí you deal if you deal with me in my country i'm going to deal with you me too i will deal with you okay ìjọba yìí náà la máa lò láti dín pẹ̀lú yín torí pé gbogbo èèyàn ti sọ pé ìjọba yìí ẹ̀wọ̀n wọn ní láì kó máa máa gbé justice o ìngírí kankan alẹ̀ ni wọn ò ní ṣe bẹ́ẹ̀ àwọn náà ò dẹ̀ ní jẹ́ ṣe bẹ́ẹ̀ ó ti yẹ yín àwọn dẹ̀ gbọ́ yorùbá buhari ò gbọ́ yorùbá ó ti yẹ yín mẹ́yẹn kì í ṣe ìjẹ̀bú tẹnu báyìí o kẹ lọ park well ìjẹ̀bú tẹnu has come come and go okay ẹ park bye for now. this time is is eh, gbogbo gbogbo nàìjíríà tẹnu ló wà láwà báyìí not ìjẹ̀bú and fúlàní the person there is man of the people for the country and for everybody and for everybody for the whole country east west north and south the president of Nigeria. The president is not the president of Ijebu. It's not the president of Fulani. Okay, it's not the president of Ijebu. He's the president of Nigeria, east, west, north, and south. Okay, he's the man of the people. And he go, okay, so it's a man lò on that day, yẹn ojú tira ìgbéra sọ pé ojú tira ó ti yẹ yín ìgbéra ló sọ pé ó ní ojú tira ẹ ń gbọ́ ìgbéra sọ tira ń sìn ojú tira ojú tira ló ń jẹ́ aṣáájú Tinubu president Tinubu náà rí nǹkan fúnra wọn ó ṣojú mi kò ra wọn mọ̀ ìpọ́ ọlọ́run gan ló yọ wọn àwádẹ́wà náà àwọn tọ́lọ́run lò fún wọn ẹ ti gbọ́ àbẹ́ ìdáhùn ọ́ọ́bì hmm. fíbí lárùn lẹ́ o ó wá kó dẹ̀ sọ fún àwọn tó máa wèrè tó máa ń lò ní Canada bíbá pé èmi kọ́ ni mo pa ọmọ ẹ o sọ fún wọn sìn torí tó bá ti ń sọ pé mo pa ọmọ ẹ kó má jẹ́ pé o ò lè sọ mí dàjẹ́ o torí tèmi bá tiẹ̀ wá lọ gbàgbára mi ì ní gbàgbára òkùnkùn kankan tí n bá fẹ́ pààyàn ìwọ ni máa pa wá sí ọlọ́run gbọ́ torí àwọn èèyàn tó wà ń gbèkùn máa fẹ́ kún káwọn obìnrin yẹn lè bọ́ lọ́wọ́ ogun kọ́ lè kó gbèkùn ìwọ ni máa pa tí n bá fẹ́ tó pé mo fẹ́ pààyàn mo lè pààyàn ìwọ gangan ni máa pa ṣùgbọ́n mi ò kì í pààyàn torí bẹ́ẹ̀ bọ́ ti níbi tá a wà lọ́wọ́lọ́wọ́ ń sìn ẹjọ ẹ̀yin ẹgbẹ́ alájàlẹ̀ ẹyẹ gbójú síta mọ́ Ìjẹ̀bú ká courses gan Ìjẹ̀bú going to be investigated where you are wọ́n lè sọ pé ẹgbẹ́gbẹ́ ẹyin ìkẹ́ jòkó jẹ́ o ẹgbẹ́gbẹ́ yẹn gan lu ẹlọ́mẹgbẹ́ yín ọlọ́run kì í ṣe gbẹ́ yín ó ti yẹ yín kẹ́ lọ jòkó jẹ́ ẹ gbọ́dọ̀ mi tẹ́ ẹ bá ju èmi lọ àwọn kan jù yín lọ ẹ ti gbọ́ ìjọba the constitution of Nigeria ó jù yín lọ ìjọba àgbáyé jù ẹ lọ ẹ gbọ́dọ̀ mi báyìí. anybody bá ti sọ̀rọ̀ Wàsíù ẹ máa rí tí ẹnìkan bá sọ̀rọ̀ ọba ọba yẹn onú wọn ẹ máa dojúkọ ẹnìkan ẹ lọ wò ó dáadáa àwọn tó bá ti sọ̀rọ̀ Wàsíù rí tó bá ti lè bú tí To bá ti ń pọnlé tó bá ti ń pọnlé tó bá sọ nǹkan báyìí wọ́n á tàǹsẹ̀ tó bá To nǹkan so wọ́n á tàǹsẹ̀ tó bá sọ nǹkan báyìí wọ́n á yì to bá sọ nǹkan báyìí wọ́n á yì tó bá sọ nǹkan báyìí a máa dúró jì a máa wùlé ẹ òdì tó bá padà wá i'm not going to kiss your ass your ass is smelly your ass is smelly i don't kiss a dirty ass. I am not a public dog. Èyàn olówó kò pa ní lórúkọ dà. Wọ́n ṣe ń pè mí tó ń là mọ́ mi tó ń pè mí lórúkọ yìí ṣùgbọ́n tẹ́ máa sọ náà nìyẹn. But orúkọ mi rìn mí níwájú Ọlọ́run bó ṣe wà. Integrity and decency we are talking about dignity and decency. Ọkọ lágbájá kó sì lọ mi oṣù oníbàárà náà owó mi tó wà lọ́wọ́ yín ẹ máa san. Tẹ́ ẹ̀ bá san láyé ẹ máa san lọ́rùn ẹni bá gbé nǹkan mi tó bá ti jẹ epo mi tí ò dẹ̀ fún mi lówó tó tún wí lé oore tó yẹ kó tẹ̀ mí lọ́wọ́ tó ń dí mi lọ́wọ́ oore tó yẹ kó tẹ̀ mí lọ́wọ́ ọlọ́run máa sọ oore tí mo ṣe fún rí tó jẹ nínú ẹ̀ tó jẹ ọlọ́run máa sọ oore náà di sísọ̀ tó máa gé okùn ẹ̀mí ẹ̀ ẹ̀dá bẹ̀ kíá kíá kíá. ẹni tí bá ṣe oore fún rí dáadáa fún rí tó wá dúró bí olùdíwọ̀ àti alátakò fún oore tèmi láti má jẹ́ kí oore wọlé sọ́dọ̀ tèmi oore tí mo ṣe fún rí á di scissors tó ń gé okùn ẹ̀mí á gé okùn ẹ̀mí ẹ̀ sọnù. obìnrin tó bá fẹ́ bàbá máa dìde egun sí wọn ni ṣéègì lábúrò ń bá ṣéègì. ìgbà tán kọ́kọ́ máa ṣe kí ẹ̀ wọ́n rán mi pé kí n lọ mo ti mo ti speak fún ọkọya bàbá yẹn àti ìyàwó wọn pé kọ́ má máa lọ ságbo wàsíù mọ́ wípé wàsíù wọ́ ìyàwó wọn lórí stage ní ìgbà tó lóun ṣe fifty years on the throne mi mọ dún tí ó ṣe mi mọ mo ṣe bẹ̀rẹ̀ ńgbà yẹn gbọ́n tó lóun ṣe fọ ó wà ní age sixty tí mo ní ọdún wo lẹ bẹ̀rẹ̀ sí kọrin tẹ lóun ṣe èló ó lóun ṣe fifty years on the throne because that time ó ti believe pé aṣáájú yẹn kò lè lọ bẹ̀ wọ́n máa pa ni The plan that's why gbogbo nǹkan tó fẹ́ ṣe ní last year ní tẹ́nà jẹ̀bú yẹn ó ṣe ó ṣe ìyàwó ó kọ́ hotel ó kọ́ resort ó kọ́ oríṣiríṣi ó kọ́ oríṣiríṣi ìwèrè ló ṣe because ó ti believe pé aṣíwájú ò lè débẹ̀ ó wá ṣe tó wá ó pọ̀ á tún wá lẹ̀ lógo aṣíwájú má yà báyìí ní pé òun bóyá òun jọ̀rẹ̀ aṣíwájú irọ́ mà ní ẹ̀tàn burúkú bó ṣe ṣe fún barista àti títí nìyẹn ẹ gbọ́ bó story tó sọ ń ba barista ni tó ní ẹ ṣé tẹ ọmọdé kan bá tí ẹdá ìṣẹ́ bá pàkúta ṣẹ́ ni oníbàárà kan ló yẹ ká ti gbọ́ kí mọ̀dínà máa sọ pé ó máa pè ní alágbàfọ̀ bàbá wọn ṣé bàbá tiẹ̀ bàrí ẹ̀mí síkírù bàrísà ló ń dárúkọ yẹn ṣé bàbá tiẹ̀ síkírù àbí bàbá tiẹ̀ lukumon ní ìmọ̀ ọkọ̀ tó porúkọ yẹn tóun dìde fún lórí bẹ́ẹ̀dì fún ìyá ìyá ìyábọ̀ tó fi ń sùn tó fi tó fi bà sùn ìyẹn náà wọ́n dá lóhùn pé ibi tó ti dìde fún wọn ṣé ilé bàbá tiẹ̀ ló ti dàbí nílé bàrísà tó jẹ́ ẹ̀gbọ́n bàbá ẹni tó ń sọ̀rọ̀ wọ́n dá lóhùn ó pe barista ẹni tó súnmọ́ barista àti tó báyé barista jẹ́ a máa ṣe bí èèyàn gidi nígboro Tinubu yẹn la fẹ́ kó wà olólè olólè bá wa yanjú ẹ̀ òun ni òun wọn ti sọ pé bẹ́ẹ̀ ni àwọn yòó mọ rísì tá a fi tèmi kan fi fẹ́ Tinubu bẹ́ẹ̀ ni tí mo fi fẹ́ pé Tinubu ló wà mẹ́ wọ́n sọ ń gbà pé Tinubu nìkan ló lè yanjú Wàsíù òun nìkan ni ló gbóná ju Wàsíù lọ bó ṣe wà yẹn Àtíkù kò lè mú ó máa di Wàsíù ń pààyàn big time wọ́n sọ ni wọ́n sọ ni pé kò sẹ́ni kankan tó lè kojú ẹ̀ yàtọ̀ sí aṣíwájú kò sí wèrè ẹ̀rẹ́ tó lè òun náà dẹ̀ mọ̀ ó ti gbìyànjú náà torí ẹ̀ ńgbà tí Tinubu ò wá kú nígbà yẹn tí ó wá jẹ́ Tinubu ló wọlé wọ́n wá sọ fún mi àwọn Ìjẹ̀bú kakọ̀sì àwọn olórí burúkú wọ́n wá ní pé ẹ nísìnyí kọ́ bọ́ ṣe wá sùn mí sí kọ́ọ̀tù wọ́n ń ṣe gbogbo kíní yẹn ń gbà yà sí ìpè bóyá Tinubu ló bẹ̀ wọ́n ni o pé now you go you can now feel it wọ́n máa tàgẹ̀ sí mi tí máa fi mọ̀ pé Tinubu máa ń wò mí wọ́n máa táàgì kìíní yẹn sí mi tí máa ti sọ pé wọ́n ní Tinubu ló ṣe wọ́n máa táàgì mi pé Tinubu máa ṣọwọ́ báyìí sókè àwọn ọmọ kankan ń pa ẹ̀. wúmà tó tó wà lábújá tó sùn mí sí court tó wà lẹ́wọ̀n yìí wọ́n bẹ̀ wá ni ọmọ ìṣàgámù ni gbà tó máa dé báyìí ọ̀rọ̀ Tinubu náà ni ó ní kí lọ bú Tinubu gbogbo wọn dàbò Tinubu ń gbà yẹn gbà tí mo kọ iṣẹ́ yẹn sílẹ̀ ni wọ́n gbé gbogbo wọn Facebook owó burúkú tó ń jù ni owó burúkú tí wọ́n jì náà ni owó burúkú yìí ni gbogbo nǹkan tá à ń sọ tára fi ń ta wọ́n pò náà ni pé a kò sọ̀rọ̀ aṣọ tó tọ̀rọ̀ ṣèbí wọ́n ló sọ pé wọ́n aṣọ tó tọ̀rọ̀ ni pàtẹ́ ẹ̀ ti fún mi ẹ̀mẹ́ pé bẹ́ẹ̀ ṣe fún mi lówó yẹn gan ẹ̀mẹ́ pé ó dáa ni ó fún mi ní freedom of speech ni I got, I got the freedom of speech I'm in Canada that we have freedom of speech and also the because you have not paid me money nobody have given me money despite you stole from me téèyàn bá ṣe dáadáa fún yàn láyé èèyàn máa ń ṣe dáadáa fún padà ni tiyín ni mo rí tiyín ni mo rí pé tẹ́ bá ṣe dáadáa fún yẹn máa ṣe burúkú fún ni ó lò fò. ó gbé ọmọ ó gbé píríṣọ ọmọ yẹn wá níjọ́ yẹn lọ gbà tí mo tí mo sọ pé kó má pé mo tí mo sọ̀rọ̀ bàbá tí ó jẹ́ ọkọ ya yẹn pé kó má lọ bàtí wọn pé wọ́n wọ́ ìyàwó wọn yẹn ó fi ó mọ̀ọ́mọ̀ fi wọ́n ṣe competition jọ yẹn àwọn èèyàn mọ̀ bí mo ṣe rí báyìí mo ní bàbá yẹn má lọ bẹ̀ mọ́ kó má lọ pati wọn mọ́ kó má lọ pati wá sí so kò wá pẹ́ kò jìnnà o ó kàn rẹ́ nìkan sí mi mo fi mọ̀ pé àwọn èèyàn tó jẹ́ tó ń dẹ̀sán máa ní ẹwà tí ìlè máa ń sẹ́kẹ́ ṣe gbẹ̀ àti ìlè máa lè ṣe gbẹ̀ Wàsíù ń bá gbogbo àwọn politician ṣeré bó ṣe wà bẹ́ẹ̀ ni Wàsíù gbogbo àwọn politician ló máa bá tó jẹ́ tó tọ́jọ́ ń plan kan láti bọ́n ṣe máa eliminate ẹni tó pè ní president yẹ tó máa pè Tinubu yẹn ìgbà tó wá yá tọmọ tó wà lamẹ́ríkà yẹn tó wá dé ọmọ tó gbé sítórì aṣíwájú wa tó wá pè mí ọmọ yẹn kó tó di pópè mi báyìí ó ní kí n lọ bá ọmọ tó ń pè ní dokasẹ kí n bá ó ní sọ pé náà ó gbé voice note mi jáde mi tí mo ti ń yàwó láti sanwó lé ewu làbúrò máa yàwó láti sanwó lé ní Canada àwọn ló wà ń bẹ nǹkan tó fẹ́ máa fojú mi rí nìyẹn because àwọn ti bí àti tọ̀hún fẹ́ máa fi mí ja sports wọn ò bọ́ọ̀nù anybody rí bring your wife out to do your sports or ká fi bùpàyà láì anybody sóni anybody bá ní di bá ní ní peace of my kó má ní peace you tell me no you are not going to have peace you are not going to have peace if I have peace you have peace if I don't if I do good to the system I do good to people and then some people are brainwashing you to haunt me to destroy me oh ní peace no peace for the wicked ẹ̀yin ni wicked so ọmọ yẹn dé ó wá bẹ̀rẹ̀ sí sorrow sọ̀rọ̀ ó wá ń sọ̀rọ̀ ọjọ́ ẹ̀ mọ́wárin yàtọ̀ kó sọ̀rọ̀ ìṣadé àmì ìyàwó ya ó ní wọ́n ràn wọ́n ní kò fún six thousand mo ní mo fẹ́ gbalẹ̀ pé wọ́n ní kò mi six thousand dollar ní kọ̀ọ̀kiri kan pàtó ṣàyà ni ẹ̀ ń sin wọ́n ti gba owó yẹn padà because ó rò pé máa jáde wá màá máa bú woman yẹn torí pé mo ti sọ̀rọ̀ pé kí woman yẹn àti ìyàwó kí bàbá yẹn àti ìyàwó wọn kọ́ má lọ sábò wá sí ẹ má gbọ́ o ó ti rò pé máa jáde wá láti wá bí wọ́n ṣe tẹ́ pé wọ́n fẹ́ ní kán fún mi six thousand yẹn tí wọ́n fún mi mọ́ màá wá jáde wá màá bẹ̀rẹ̀ sí bú ìyàwó ọkọ ya àti bàbá ọkọ ya yẹn ni ọmọ yẹn bẹ̀rẹ̀ sí sọ sórí bàbá ọkọ ya ó bẹ̀rẹ̀ sí sọ sórí bàbá ọkọ ya bẹ̀rẹ̀ sí sọ sórí bàbá ọkọ ya ní tó sọ ló ń lọ ńlẹ̀ mbẹ́yìí gbogbo àwọn olówó lọ́lá nàìjíríà yẹn gbogbo pátá ló sọ ọ́pọ̀ nígbà tó ti sọ ìmọ̀ àwọn pé ẹ̀ mo kọ́kọ́ mo mi kọ́kọ́ grab ẹ̀ gbà tó yá mo grab ẹ̀ mo wá wò pé òkè torí pé mo ti sọ̀rọ̀ bàbá yẹn mo pọ́n bàbá yẹn lé ó wá fẹ́ wò bóyá bàbá yẹn ń kọ́ bóyá wọ́n ti pè mí àbí àwọn ọmọ ìyàwó wọn bóyá wọ́n ti ṣe oore kan fún mi lèmi ṣe ń ṣe dáadáa fún wọn ó ti yé mo wá rí pé ó fẹ́ kọjú mi tì wọ́n láti blog wọn tí mo dẹ̀ speak mo rí tí mo rí ni mo sọ èmi mi ò mo blog gbogbo nǹkan tó bá ti jẹ́ ti wà sí èmi tó mi fẹ́ máa blog ẹ̀ mi dẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ ń pa ẹ̀ tí bá ti rí ẹni tìbí tó ti ń play music ẹ̀ mo máa ń tẹ̀ sí blog ẹ̀sìn ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa dúró tì máa wò dáadáa nítorí tó bá ń pa èdè tó bá pè but this time around i don't have time for the bullshit that's why mo máa sọ pé i don't want to see some things torí tí etí ò bá gbọ́ yìngì inú ò ní bàjẹ́ tójú ẹ̀ ò bá rí kò ní wá gbárí ẹ̀ avoid them in all form ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ń sọ ọ̀rọ̀ bàbá yẹn ó bẹ̀rẹ̀ sí ń sọ ọ̀rọ̀ bàbá yẹn tí ò bá kọ́kọ́ yé mi tí n bá jókòó pé à tó bá yẹ pé mo jẹ́ ọmọ kékeré àbí tọ́lọ́run ò fún mi lọ́gbọ́n torí ẹlòmíì ò lọ́gbọ́n ó dàgbà kó lọ́gbọ́n àbí tọ́lọ́run ò fún mi ní o brain máa kàn ṣe kí ni máa bẹ̀rẹ̀ sí pariwo pé kí lẹ́ máa ṣe pé kó fún mi lówó tó hàn tó fún mi mọ́tò lóhùn ló lówó àwọn àti ká òun ló lówó ẹ̀ só gbogbo wọn tún dà síta ẹ̀wọ̀n níyàwó ọkọ ya ó fẹ́ fún Bọ́lá lówó Bọ́lá tún sọ pé ó bẹ̀rẹ̀ sí í bú wọn they want to be causing problem for me so that everybody tó jẹ́yàn nínú ayé they will hate me you understand me mo jókòó mo wá wò pé okay logic ẹ gbọ́ bí mo sọ̀rọ̀ bàbá yẹn simply because mo ti sọ bàbá yẹn mo ti sọ̀rọ̀ mo ti ṣáàdì bàbá yẹn ipe kí bàbá yẹn yé lọ pati Wàsíù Àyìndé mọ́ pé wọ́n fi sítẹ̀mù wọ́ ìyàwó wọn àti àwọn náà níjọ́ náà lọ́hùn bí ìyàwó wọn ṣe dórí stage tó ní kó náwó bí ìyàwó bí ìyàwó tiẹ̀ náà ó múra ìyàwó ẹ̀ náà wọṣọ tó gùn délé wa ó wọ white bírú ìyàwó bàbá ọkọyà yẹn ṣe máa ń wọ̀ bíi chief mrs sade ọkọyà yẹn ṣe máa ń wọ̀ òun náà wá dúró bẹ́ẹ̀ ó wá ń pariwo pẹ̀lú àwọn ọmọ ní tíátà òun fún wọn ní sign torí àwọn ọmọ ní tíátà gbogbo àwọn tó ti bá sùn gbogbo àwọn tíátà yẹn tó ti bá sùn tó ti sọ gbogbo wọn di wèrè síta tán ti di legion of demon ó wá ń sọ pé ó lè jura wọn lọ ó ní nígbà tí ìyàwó ṣe eh, bàbá yẹn dé ó ní ṣe òun sọ fún yín pé ó wẹ tàbí ó wẹ o ó wẹ ó wẹ tàbí ó wẹ ó wẹ o ló ń kọrin ló fi ń bú bàbá yẹn ó fi ń bú ìyàwó bàbá yẹn pé ìyàwó bàbá yẹn kò wẹ síyàwó òun ká ní ìyàwó ẹ̀ ṣe bá rí bí ìyàwó ẹ̀ ṣe rí tó ṣọpọ́n lórí palaba tó ṣe bó ìyàwó ẹ̀ súnkẹ́ náà ìyàwó ẹ̀ is been like this Emi ò lè ti rí bẹ́ẹ̀ yẹn kí n má straight bẹ́ẹ̀ bí mo tẹ̀ ṣe sọ́ra gan mo sì straight kí ló ṣì ìyàwó tó ti bó gbogbo skin tán kò ṣe mí ni tẹ́ bá ta sí ni ma wọ yín màá ṣọ́ orí yín ìyá alájà yín mọ́ ẹ̀rọ ma màá ṣọ́ yín mọ́ ẹ̀rọ fọ̀ màá ṣọ́ yín má pata ẹ̀yà ẹ̀yà ẹ̀yà wèrè náà sọ̀rọ̀ no dignity no decency ẹ̀jà mi lólè ọjà mi lólè ara ọjà mi lólè owo o tún jalè ẹ̀mí o tún wà bọ̀bọ̀ ọmọ mi o tún ṣakọ ó ti pa double many of people many lives ní Nigeria, yẹn and you are still oṣù ń gapá ta ló yẹ kó faṣọ bojú tí ò bá ṣe wọ ọba kọ ọba ni ọba wo lẹ fẹ́ jẹ ẹ lè rẹ bàjẹ́ débi pé máa jọba ọba bo kí àwòjalè gan dàgbà kan wàjà gan ò lè jọba àjẹbú òde